إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 àdúgbẹ́ fún ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run bá tí ọpẹ́ tọ́ sí ọlọ́run bá tí ọpẹ́ yẹn ayé ọlọ́run Allah subhanahu wa ta'ala kama yanbaghi bi jalali wajhihi wa 'azimi sí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala onìkan ni ọba tí ó tọ́ láti máa jọ́sìn fún láì dá kankan papọ̀ mọ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala yìí a sì jẹ́rìí sí ìjọ kan sọ ọlọ́wọ́ báyìí ní gbogbo àwọn ààyè tí ó ti jẹ́ ọ̀rọ̀ yẹn léwa lórí tọ́lọ́wọ́ bá àlékẹ́ láti pa wá láṣẹ tọ́lọ́wọ́ bá ti sí lọ́rọ̀ yẹn léwa lórí láti fi ìjọ kan sọ nílẹ̀ fún ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ ni wípé anábíwa Muhammad sallallahu ta'ala alaihi wa sallam òjísí ọlọ́wọ́ ni àwọn àtọ́rọ̀ alébé kí ọlọ́ọ̀bá àdó ọlọ́ọ̀bá fún aṣíwájú ẹ̀dá alẹ́rí sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará alẹ́ àti àwọn sàhábà ẹ̀ àti gbogbo ẹnìkọ̀ọ̀kan ara náà tí a rí ojú ọ̀nà alẹ́rí sallallahu alaihi wa àtàwọn tí ó padà máa wá lẹ́yìn wa títí di ọjọ́ gbọ́dọ̀ pé àrà wà ní kòsíṣẹ́lá wà fún ìtura ìwà kẹ́tù akí gbogbo àwọn ọmọ ẹ̀yà ní ọkùnrin àti níbi tí àwọn obìnrin náà wà ní ààyè pamọ́ tí ọlọ́run wà ní kẹlá fẹ́ kí ọmọ dúró sí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Islam àti gbogbo apáta wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ní kí àwa ṣe fúnra wa àkórí ẹ̀ òun náà ni ta ni àfáìsì man huwa al-alim ar-rabbani man huwa al-alim ar-rabbani ta ni àfá tó jẹ́ àfá tọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta làfá tó jẹ́ àfáìsì ṣẹ̀rí ọ̀rọ̀ yìí mawdu'u asasi àkórí ọ̀rọ̀ kan bí ẹ́ pé lára ìpìlẹ̀ sin wa lọ́wà pẹ̀lú pé ó pàtàkì gan fún gbogbo àwa tí a fẹ́ ṣe sódà láti gbàgbọ́yé tààlàwà fà eré tí a ma mú ìmà látọ̀dọ̀ ọ̀dọ̀ àwọn wa tí ìpìlẹ̀ wa tí ó fi ma bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú àkíyèsí eléyìí tí ó jọ àyà kí n pè eléyìí yọ́ sí pé látara àdínú nasiha òdá ní ilé báyìí wá látara pé kásì nasiha fúnra wa nígbàtí àsìkò rẹ̀ báyọ̀ òdá ní ọ̀rọ̀ nípa lecture àbí ìbẹ̀rẹ̀ ìjòkó ṣẹ́rí kan yìí àyádà kan ni ìṣesí kan ni tó gbajúmọ̀ láwùjọ wa ìṣesí ilẹ̀ ni àbí mas'ala yìí àwẹ́ríhà mílẹ̀ masáì àwẹ́ríhà mílẹ̀ masáì التي حصل فيها الاختلاف kọ yàtọ̀ sí àwọn ọ̀rọ̀ ẹ̀sìn yòókù tí ìyapa wà nínú ẹ̀ tí ìyapa wà lórí ẹ̀ tẹ́nu àwọn àpá òkò lórí ẹ̀ ìrìnkà tó dẹ̀ máa ń fa òun náà ni tàṣítò almanaqah tàṣítò almanaqah òun ló máa ń fa ojú tó ń kálukú fi wò ibi tó ń kálukú pè sí àgbọ́yé tó ń kálukú ní lórí ẹ̀ òun náà ni ó máa ń fa tí ìdájọ́ máa fi ń yàtọ̀tọ̀ ó ń bẹ nínú àwọn olùmọ̀ tí wọ́n ní káka Quran níbẹ̀rẹ̀ àwọn àjòkó báyìí wọ́n ní kò sí nǹkan tó burú bẹ̀ wọ́n ní kò sí nǹkan tó burú bẹ̀ sí bí ọkọ̀ àdìláńkà ọ̀rọ̀ ọlọ́wọ́ bá lẹ́nu àádẹ́gbọ́wà sí látara Quran tí wọ́n bá kàrí nínú wọn ni al-Khatib al-Baghdadi al-Khatib al-Baghdadi Allah yarhamuhu kọ́lọ̀ ọkọ̀ bá kẹ́ wà ghayruhu min al àtàwọn míì nínú àwọn afá tó wọ́n tó yàtọ̀ sí alìmáàmù Khatib al-Baghdadi so wọ́n ní kò sí nǹkan tí ó burú mẹ́ bá ní wọ́n ti ní afáwù kan tí wọ́n gbára lé ṣùgbọ́n afáwù yìí kò lálàáfíà afáwù tí nínú àwọn afá àti burú nínú àwọn afá wápa wípé nǹkan yóò dàbí dáàrin àdádálẹ̀ wọ́n ní kò tọ́ bẹ́ẹ̀ nítorí pé nǹkan yìí rí kò ṣẹlẹ̀ lásìkò ànábì sallallahu alayhi wa alihi wa sallam ìlànà ká dáyẹ̀ lẹ́kọ̀ọ́ kákọ́ rẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìlànà tajú ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa alihi wa sallam bẹ́ẹ̀ làwọn umma àwọn náà rìn lórí ìmọ̀kọ́ àwọn ẹ̀lẹ́kọ̀ọ́ kódà wọ́n ní àwọn ọjọ́ nínú ọ̀sẹ̀ tó ti bẹ́ẹ̀ làwọn tó tẹ̀lé wọn náà a ò rí ẹ̀rí kankan wípé tó bá fẹ́ bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wọn máa ń ka Al-Qur'an láti fi bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ eléyìí báyìí ó jẹ́ ẹ̀rí tó lágbára tó lè fẹsẹ̀ nílẹ̀ nítorí pé ìtàpẹ̀ ní sàlàfíyà òun náà ní kí gbogbo tẹ́yẹ̀ bá fẹ́ ṣe nínú ẹ̀sìn àbíkà tẹ́yẹ̀ bá fẹ́ sọ àbíkà tẹ́yẹ̀ bá fẹ́ láti sọ́kàn nípa rẹ̀ kó jọ àwọn ẹni ṣáájú irú ẹ̀ láti sọ pé lágbájá sálàfí yẹn ni pé ó ń tẹ̀ láwọn ẹni ìsáájú níbi àlámọ̀rí ẹ̀sìn náà nítorí ó tó ní nǹkan táwọn àfá àmá fi ń zámà tánmá fi ń bú nǹkan tánmá fi ń yẹ̀yẹ́ nǹkan tánmá fi ń lé àwọn ìyàságbò nìkan wọ́n sọ wípé ní sàílé dí àyàmàlù sálàf nǹkan tó ń ṣe yìí a ò rí sí àwọn sálàf lórí ẹ̀ àwọn sálàf kò kí ṣe bẹ́ẹ̀ وكل خير في اتباع من سلف وكل شر في ابتداء من خلف gbogbo orin dẹ̀rẹ́ wọ́n ló parí síbi ká máa tẹ̀lé àwọn ẹni àdá àwọn ẹni sáájú gbogbo aburú sì ní wọ́n parí síbi in tí àwọn tó wá lẹ́yìn sí tó wọ́n dálẹ̀ tí ò jọta àwọn ẹni sáájú so látara báyìí ah, kí a tara pé àwọn sákèsí lórí ẹ̀ wàlíkùn sára tí wọ́n kàtò wípé àlàádà yìí ìṣesí oyè fọ́nká tó láwùjọ gátàwọn yàmá wò ní pé a fi ṣàjáà a fi sí àwọn ìlàkí ní kankoran gbogbo nǹkan ló sì ní àsìkò àtàyè rẹ̀ ká sí àwọn ìlàní ojú kòkòrò àti kọ́ ìmọ̀ alkoran àbí láti kí alkoran àbí láti kí alkoran àbí láti máa lo alkoran kẹrin láti fi sẹ́sìn òun náà ni àwọn ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ àtàwọn ìjókòó ìkọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ ní àwọn madaris òun ló mójútó ó ń pè wá padà sílé alkọ̀ọ́rùn níma pàtàkì níma ké níma pàtàkì kágbàgbọ́ yé àwọn ìdájọ́ tó wà mẹ́ àti lílo àwọn ọ̀rọ̀ tí ó wà mẹ́ so nítorí ẹ̀rí so máa a ṣàkíyèsí ilé so ó ṣe ṣe kọ́jọ́ pé ilé tí ó hàn sáwọn òun náà ni ọ̀rọ̀ tí apá kan nínú àwọn ènìyàn sọ wípé kíkà Kùránì ní ìbẹ̀rẹ̀ àwọn ìjòkó báyìí pé kò sí nǹkan tí ó burú mẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí àwọn olùlọ́jú àwọn olùlọ́jú ọ̀rọ̀ tí ó lẹ́ni tí kò fi ẹsẹ̀ múlẹ̀ so wà mọ́ tẹ́lẹ̀ tó fi hìrì ṣe yìí ọ̀ṣẹ́kùnrin ìlànà wà yìí tẹ́lẹ̀ záà tó fi ṣe yìí أرجوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا نعم إلي باي أجابي أشجنا بلا بي ẹ̀rí ọ̀rọ̀ tí wọ́n ní kí àwa gbé ẹwù mo ti sọ ọ̀rọ̀ fẹ́ pé ìpìlẹ̀ ni nítorí wípé a gbọ́dọ̀ ma àyìnà yutalaqqal ilm wà mimman yutalaqqal ilm níbo láti fẹ́ mú ìmà ọ̀dọ̀ tàlá ó ti gba ìmà mímọ̀ ibi tàà ti fẹ́ mú mà àti ọ̀dọ̀ tàlá ó ti gba ìmà yìí òun ni yóò sọ́dọ̀ rẹ̀ yẹ̀lẹ̀wà lórí ká ma àwọn ni àáfà ilé ìtújẹ́ pé àwọn yìí rèé wọ́n tó láti jòkó síwájú wọn láti kọ́ ìmọ̀ níwájú wọn ṣẹ̀rí ìmọ̀ kò kí ń ṣe ìta kan mọ́ mú lọ́dọ̀ ẹni tàà bá ti rí ìmọ̀ kò kí ń ṣe nǹkan tàà mọ́ mú lọ́dọ̀ ẹni tàà bá ti rí a ó lọ mú ní àwọn lọ́dọ̀ habba wa

abala méjì ló pín sí tí a bá wo gbogbo àwùjọ mùsùlùmí lápapọ̀ àwọn èèyàn sọnù gẹ nípa àgbọ́yé tàbílùmọ̀ tàbá wo àwùjọ àwọn tí ń pàpè mara sunna ẹ̀jẹ́ kí n wí báyìí torí pé ṣe rí kìí ṣe gbogbo ẹni tó ń pàpè mara sunna òun náà lórí sunna ìpàpè mara ọ̀tọ̀ kíyàn wá wà lórí ìlànà tí ń pàpè mara rẹ̀ ọ̀tọ̀ kò sẹ́ni tí ó lè pàpè mọ́ra dáadáa kò sẹ́ni tí ó lè pàpè mọ́ra dáadáa nǹkan tí àwọn kan wá wò ṣẹ́rí gbogbo ẹ̀ tó bá pàpè mọ́ra nǹkan gbogbo wọn kọ́ làwó sọ wípé nǹkan ti pàpè mọ́ra ẹ̀ náà láti rìnlẹ̀ fún ọ torí pé àwọn Yahud wọ́n láwọn ìdí ahad tó pọ̀ náà Al-Qur'an àwọn ẹ̀sọ́rọ̀ àwọn Christians and Jews àwọn náà pàfẹ́ mara àwọn nǹkan tó pọ̀ nínú Al-Qur'an tó sì jẹ́ sí àwọn nǹkan yìí nǹkan tó wúwo àwọn Yahud àti nasọ́rọ̀ wọ́n sọ wípé nahnu abna'ullahi wa ahibba'u ìdíhàn àwa ni ọmọ Ọlọ́run àwa sì lólólùfẹ́ Ọlọ́run àyànfẹ́ Ọlọ́run ni wá sí àwọn pé àwọn pẹ̀lú àwọn bẹ́ẹ̀ àwẹ́ ẹ̀kọ́ ni so túmọ̀ sí pé bá ṣe pẹ́ra wọn ìlórí ìtàwọn kọ̀kọ́ wò ní pé akọ̀wé akọ̀wé lọ́nkọ̀ àìyà sọ́lọ̀ wọn bá bímọ náà tàbárí pọ́lọ̀ wọn bá bímọ lọ́nkọ̀ àì àwà owó kí ní ìròyìn àwọn ọmọ ọlọ́run ẹ̀ tí ọ̀nà dáni kíyàn kan méjì bá wọn jiyàn pé ẹ̀yìn sọmọ ọlọ́run ọmọ ọlọ́run ní àkọ́kọ́ padà sí ìpìlẹ̀ tiwa so nítorí ẹ̀rí ṣẹ́rí ọ̀rọ̀ ìsìn ọ̀rọ̀ ìdíà ọ̀rọ̀ pàpẹ̀mọ́ra ó gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó dẹ̀ gbà káfí mọ̀ yẹn jú nǹkan kò ní ìkàmọ̀ wá jà pé kò ní dá fún yín ẹ̀yin ọmọ ọlọ́run báwo kí ní kẹ̀kẹ́ ah, kò tí tó báyìí tọ́rọ àwọn òjàgbà tó pẹ̀lú àwọn ọmọ ọlọ́run àwọn náà ní ìjàgbà tí a bá tábà fọ́ wọn lẹ́nu fún òyìnbó ọlọ́run tó ń jọ torí ẹ̀jọ́ tó bá námà ọlọ́mọjà bá wọn lágídí ọmọ ọlọ́run yìí sọ̀hí bẹ̀sì àbí títí parí ayá yẹn àdáàrí rahmani wàlàdà àbí ayà wá kọ̀ọ̀nà al-Qur'an láwọn ayà tí ó ti kéyì tọ́lọ̀wọ̀ àríkẹ́ lọ́wọ́ òbí ma sàtẹ́sẹ̀kọ̀ ẹni kọ́lọ̀ ọmọ ọlọ́run lóhun irú ẹni bẹ́ẹ̀ òkú rọ́ ni torí kọ́lọ̀wọ̀ àríkẹ́ lẹ́wọ̀ ṣe yẹ kọ́lọ̀ bá bá bí ma ọmọ náà yàtọ̀ sọ́mọ èèyàn sọ́ṣùwàlálà bẹ́ẹ̀ lórí àbíkèsí bẹ́ẹ̀ ọmọ tọ́lọ̀ ń gbọdọ̀ bí gbọdọ̀ yàtọ̀ sọ́mọ èèyàn torí pé gbogbo tí bá ń bímọ pátá yí máa ń jọ ìtọ́ bí ní ní bímọ wá bí èèyàn àbí ọmọ tí bá bí gbọdọ̀ jẹ́ kìní ọgbọ̀rọ̀ jẹ́ kìní ọmọ tí erin bá bí gbọdọ̀ jẹ́ erin ọmọ tí ewúrẹ́ bá bí gbọdọ̀ jẹ́ bá bí gbọdọ̀ jẹ́

àbẹ́ẹ̀kọ́ ni so wé láti pé àṣẹ àwọn èyí kò fá òun ni wọ́n aláwọ̀kọ́ ọkọ́ hàn sọ pé kàtàbù ó ní wọ́n òfurọ́ ni wọ́n kàtàbùn dajjalun ó ní wọ́n àbẹ́ẹ̀kọ́ ni àtúwárí pé ìdájọ́ ni a jẹ́ pé irọ́ ń gbà mí èlò tó lè jẹ kúfúrú gan tàbí àwọn orúrọ́ wo ló pa so gbogbo nǹkan pápátá ló máa ń ní òṣùwọ̀n gbogbo nǹkan irú rọ́wọ́ ló tí ẹ parọ́ máa Nabi sallallahu alaihi wasallam àbó lọ́lọ́wọ́ bá so yíba yìí sí ó pèrè ní ọlọ́run bá so àbí àdílà lẹ́bẹ̀ lọ́nà àwọn ọ̀rọ̀ tó pé irọ́ ire ó ní ṣe pẹ̀lú àṣọ pé yàkùdá ó ń kó ayẹba asìlù di ìpìlẹ̀ sí inú rọ́ fún ìyọ́jẹ so yíba yìí sí wọ́n a ṣe bá ò wọ́n ní olólùfẹ́ ọlọ́run àwọn pẹ̀lú àwọn àyà tó pọ̀ lọ́kùn àn pẹ̀lú hadith ànábì tó pọ̀ ẹ má jẹ́ máa yà lọ síbi àwọn ọmọ tó gbé bẹ́ẹ̀ palafẹ́ sọ mo kàn ṣe ìtọ́lù mo fẹ́ ìdí àrùn jẹ́ pé kìí ṣe gbogbo ẹni tí bá ń pàpè mara nǹkan ó ní in tí ń pàpè mara yẹn jù lò àwọn aláwà gbé àpè mara tó ń pè yẹn sórí òṣùwọ̀n tó wọlé ó rinlẹ̀ dáadáa anábi sallallahu alaihi wasallam sọ pé tó bá jẹ́ kí gbogbo táwọn èèyàn ń pàpè máa ẹ̀gbẹ́ tàwọn ni tàwọn ni láàmà fún wọn ni a ò bá pàwọn èèyàn ní dúkìá àwọn èèyàn tí èdè wọn ṣùgbọ́n albayyinatu ala al-mudda'i wal yaminu ala man ankar ẹni tó bá pàpè mara nǹkan yóò mú bá yínà wá yóò mú ẹ̀rí àrídájú wá lórí tó pàpè mara rẹ̀ kí ni ó fi dá wa lójú pé in tó sọ pé tí ẹni àbí àwùjọ tó lówà yìí kí láàrídájú ẹ̀rí máa jẹ́mi sórí pé ẹti sọ́lẹ̀ kan ẹni lọ́dọ̀ àwọn alákadá pápájúlọ lọ́dọ̀ àwọn oníwèé bóde ṣe wà nínú Islam náà ni ẹ wọ́n jí nínú ọ̀dọ̀wà mùsùlùmí ni àti gbogbo ìgbàjọ́ bá ti ní ṣe pẹ̀lú màbí ṣe mẹ́rin ni pé tó bá sọ̀rọ̀ ó kàn lè sọ̀rọ̀ lásán káwọn ẹlẹ́kọ̀ọ́ kan sì gbà wọlé tó wá ní tó bó ṣe wúyẹn náà lórí nígbà tó ti wúyẹn àkínú tó wá dé wá láìpẹ́ yẹn ṣe rí báyìí lóòwé ṣe kinní kan ní kinní lòun ẹ tó kìí ṣe gbogbo ẹni tí wá ti sọ pé wòye ṣe kìníkẹ àbí kìníkẹ lòun nítorí ẹlẹ́la mọ́ sọ pé kìí ṣe tó wí ẹ àbí ní àwọn gbé sórí òṣùwọ̀n ní ẹ̀rí gbóyé káàgbé sórí òṣùwọ̀n ní làwọn bí wá wò pé torí ẹlẹ́kọ́ làwa se kó lólè lòun so kó níwọ̀n èso lè túnmọ̀ sí pé ta bá ti rí àwọn ìsọ́lù olè lára rẹ̀ a ní o bá mọ̀ jáyàn jù bẹ́ẹ̀ lọ olè ní ẹ tó bí àwọn nǹkan báyìí tó ń ṣe tó ń ṣe tó ń ṣe olè ní máa náà so ní tí mo bá lọ ni pé albajina tó àìlẹ̀ mudda'i ẹni tó bá pàpì bára tẹ́gbọ́ yóò fún wa ní bajina wal yaminu ala man anka ẹni tó bá ni wọ́n wà búra al yaminu ala man anka sẹ́rí hadithu yìí ó di kọ́ídà tí wọ́n lò nílé ẹjọ́ islam dòní díjìrìjọ́ pẹ̀lú kìyàmà albayyina tó alẹ́ mọ̀dáì wọ́n yẹ̀ nínú alẹ́ mẹ́ta so èyí tí mo bá lọ tí mo tapà sí lọ <coughs> àwọn ìpàpè mọ́ra pọ̀ dáadáa táwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ tó pè nǹkan mọ́ra wọn tó àwọn ò lè gbá tí láwọn fi rí pé ó rinlẹ̀ rí pé gbogbo ìròyìn àwọn tó pé àpè mọ́ra rẹ̀ yẹn wà lára rẹ̀ kò sẹ́ni tí ò lè bọ́ta ń kó ní èmi ni alfa kìíní kan ṣe ẹjẹ̀ máa rí lára starboard àbí àwọn alfa wa fàdíyàtù sheikh ajáwé sọ̀rọ̀ ó jẹ́ báyìí sí àwọn alfa wa fàdíyàtù sheikh olómi gbóná ó tó bọ́ sórí rédíò àwọn àpáwa olùmọ́láńlá ní fàbílátù Sheikh àbáwẹ̀ ẹlẹ́ni sẹ́mọ̀ yí pé tó ọlọ́pàá mọ́ mú yẹ̀sí kí ẹ̀kùn ẹ̀rí fàbílátù Sheikh olùmọ́láńlá tí ọlọ́pàá mọ́ mú yẹ̀sí ọlọ́pàá òkè mú yẹ̀sí àwọn àlàwọ́ jẹ kó ní wá pé pé èyàn pè rẹ̀ ní fàbílátù Sheikh kìríkà àbáwọn èèyàn rọ́tẹ̀lẹ́yìn wọ́n pè tẹ́bí ebí tó ń wù òun lòun pèrà rẹ̀ yẹ àrí àwọn ló kù káwàá yọ̀dẹ̀ káwàá gbà á kákẹ̀gbà bẹ́ẹ̀ kágbé jẹ àti kí èyí wá pé káwàá ara sọ̀rọ̀ pé àà ẹwà o kí é ṣe gbogbo ẹni tí bá ṣe ń pè rẹ̀ ní nǹkan náà nìkan o ṣẹlẹ̀ pó pọ̀ dáadáa sí ó pọ̀ dáadáa sí ẹlọ́wọ́ àwọn pósítà àwọn àwọn tí ṣe mọ́ lílù àdẹ́bí ẹjìmọ́ tó wà lọ́kàn mi ọlọ́run ilé kò gẹ́ tó wà lọ́kàn mi dáadáa àwọn tí mọ́ ṣe mọ́ lílù àdẹ́bí sallallahu alaihi wasallam ẹlọ́wọ́ àwọn pósítà wọn wọ́n wí láwà lọ́wọ́ wà rẹjú kankankan bí ejò tó bọ́ sẹ́nu tàbúté tàbí kó tẹ̀síwá báyìí wọ́n tún ní mẹ́rin mẹ́rin jókòó kan <laughs> àbá tẹ́rin ó rí pé àmáṣàlá ah, ìjábá ń bẹ lára akẹ́lẹ́ ó kàn wá sọ àfá ẹkàn rí tó múra àfá báwọn ni tí ó tí bá ń sìn so kò sí jábá kankan lára rẹ̀ alákọ̀ọ́kọ́ lẹ́tẹ̀síwá òkúrọ́ sínú àmì kẹfẹ́sì lè gbọ́ yígbé bóyá tẹ̀sílá tó mú dání ẹ̀wọ́ tó kàfún pé bó ṣe múra tó sì gbé rẹ̀ kalẹ̀ jẹ́mọ̀ tó yẹ gọ́mọ̀ òkú mashallah àwọn afáì òun tó wá lè máa jẹ́rí ọgbà aláàjọ́ tó jẹrọgbà ń jẹ gújẹ láì sáàfáà nìyẹn èyí rà àbá àti máa ń jẹrọgbà rí gbogbo ẹ̀lá lápàdà débẹ̀ inshallah karim tọ́lọ̀ bá ní káyí wọn lẹ́yìn kódà ó ṣe é ṣe tó bá jẹ́ pẹ́rù wọn náà pè sí àdúgbò yìí kí àdúgbò yìí kọ́ mẹ́gbèrò tó bá ń bọ̀ láti kó lílé tí wọ́n wá láti kó nù wọn àwọn escort wọ́n tẹ̀lé wọn pẹ̀lú siren àbí àwọn yóò sì máa sáré tí mọ́tò wọn kan fọwọ́ kan àdúgbò yìí tó bá dẹ̀ fẹ́wọ̀n báyìí wọ́n ti kọ́ pàkéjì kalẹ̀ náà tí wọ́n bí tí àwùjọ gbàtàjẹ́ ní kò sí kẹ́kẹ́ wọ́n dá kàlàfàmà láwùjọ gbogbo èèyàn gbogbo mùsùlùmí lápapọ̀ ní ẹ̀ láwùjọ gbogbo mùsùlùmí lápapọ̀ ní fífi kó ṣẹ̀rí gbólóhùn àfà àfà lọ́dọ̀ tí wọn gbogbo ẹnikẹ́ni tó bá ti lè pa ọwọ́ dà tó bá ti lè pa ọwọ́ dà àfà ni ó lè tẹ̀bá lọ tẹ̀bá gbé ìṣòro lọ́dọ̀ rẹ̀ tẹ̀bá gbé

ó bọ́ yóò pẹ̀lú ọ̀rọ̀ lọ́ọ̀bá àtọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn ẹ̀rí pẹ̀lú àwọn ẹ̀rí tó lálàáfíà ó dẹ̀ rí ìmáni rẹ̀ ìmáni tó ti lẹ́tẹ́lẹ̀ ó fún lágbára ó dè lókùn ó fún lókùn ó lè dẹni nígbà tí ó bá jáde so wẹ́lẹ̀ táwa wí àwọn oníjálà bí ni ìṣòro àìrọ́mọ bí ní ó gbé wọlé fi jáde rèé inú oòrùn fún wọ́n bí ma wọ́n lè má padà bí ma ẹ̀nà ma o wọ́n dẹ̀ lè padà bí ìsìdìrọjà wọ́n lè padà bí nítẹ̀dẹ̀ tí wọ́n padà wá rò wípé oníjàlàbí táwọn lọ bá yẹn ló sí àwọn ọlọ́mọ wọ́n ó padà mọ́ wá tí ẹgbẹ́ ní tó bá sí irú ẹ̀ ọba ìrọmọbí délé àfóúnjálàbí ó sì padà bá

irú àwọn èèyàn làfà láwùjọ abẹ́ẹ̀kọ́ ni ẹ̀dà fún sáwọn ilé ìlàfà ṣẹ́láwọn ilé yìí rẹ̀ wọn ò kí ń sàfà òpìdán ni wọ́n òpìdán òun náà làwọn ilé báyìí kódà àwọn ilé ìta wí rẹ̀ lẹ́yìn tá bá ti rí pé ìmọ̀ nǹkan yìí fọ́nká a sì rí pé ọpọ́n kádé bí wípé tí wọ́n lè kọ tí wọ́n lè mọ̀ tán lè gbọ́ àwọn ni wọ́n gbọ́ àbí wọ́n gbọ́ wọn tẹ̀lé wọ́n di kèfèrí sọ́ṣùgbọ́lẹ́lá كفروا يعلمون الناس السحر تبيري ني ابي كفر ني سحر ابي تي غبغني انا بو àbẹ́pẹ̀yàn kéfèrí àbẹ́pẹ̀yàn kéfèrí ọ̀nà ìtọ́ là ń sọ ògé sọ́nà ẹ̀tọ́ o wípé ẹni tó lẹ́tọ̀ọ́ sí kéfèrí ní kéfèrí manhajjú alìsúnà pẹ̀lẹ̀mà ní sọ́pọ̀lọ́lá torí àwọn èyẹ́ tí ń sí mẹ́sẹ́jì súnà gbọ́yé mo lábàáyé àti wà ní sútbà àfáàkẹ́ mo lábàáyé àti wà ní sútbà àfáàkẹ́ bàtúsà wá ń sọ̀rọ̀ ó wá ń sọ̀rọ̀ kàkà tó ní ṣe pẹ̀lú kúfùrù táwọn kan sí láwùjọ ó wá ní ìgbà tí wà bọ̀rọ̀ jẹ́ àwàfà ìwá ní à lóòtọ́ kọ̀tọ́ kíyàn pé mùsùlùmí ní kéèmìrí o mùsùlùmí káwọ́ lérí wọ́n sọ pé kọ̀tọ́ kíyàn pé mùsùlùmí kéèmìrí ìyẹn ni wípé kò tọ́ kíyàn pé ẹni tí è ṣe kèfèrí ní kèfèrí nínú mùsùlùmí lẹ́yẹ ni tó wà bá wà tó clear tí ẹ̀rí dẹ̀ ṣe kíni tẹ́rí dẹ̀ dúó lórí pẹ̀lú àwọn májẹ̀mú tí kèé ṣe mẹ́jẹ̀mú téyàn kàkà lórí ìka lásán àmẹ́ tí ó mọ́bá ṣe ń lò ẹ̀rí mi gbọ́yé ọ̀tọ̀ ni pé mo ma àwọn mẹ́jẹ̀mú yẹn kà lórí ìka ọ̀tọ̀ ni pé mo ma bá ṣe apply rẹ̀ nígbà tó bá kan lílò ẹni tó bá ma bá ṣe apply rẹ̀ tó bá bá ṣe ń lò tó wa láti má fi pè é kébìrì tó bá ní àlíyà yìí tó ní ìkápá àti ṣe gbà àwọn nǹkan tí mo yìí tó bá sọ pé lágbájá yìí ni a béèrè pé kí ni àwọn nǹkan tó rí láwọn ẹ̀rí fún dẹ̀ mẹ́rin wá pé ẹ̀rí nǹkan tí ń ṣe nǹkan tí ń ṣe rèé fún ni fún bí àpẹẹrẹ ó ń bú ànẹ́bí ó ń bú ọlọ́run ni àbí ni Ahmadu Tijani ẹ̀dàkùn sí lẹ́yìn gbogbo àwọn báyìí náà yìí lẹ́yìn gbogbo àwọn ẹ̀rí àti gbogbo àwọn àlàyé àti gbogbo àwọn wáyé ṣe ẹnìkan ṣe yè méjì lórí ẹn tó bá sọ pé Ahmadu Tijani Ọlọ́run ni tí pé kéèkì rí lẹ́ni ẹ ẹgẹ́ bí a ò ṣe ní ṣe yè méjì lórí ẹn tó bá sọ pé Ànábì Ìsá Ọlọ́run abẹ́ẹ̀kọ́ ni kódà ẹni tó bá sọ pé Ànábì ni tó bá jẹ́ sí pé ìjẹni eré rẹ̀ yọ́mọ́ fi ń pè yàn ni àbá tó sọ fún òun fẹ́ sún mọ́lé yọ́ sọ pé Ahmadu Tijani Ọlọ́run ni nítorí pé Ànábì Ìsá rẹ̀ Ànábì Ọlọ́run ni abẹ́ẹ̀kọ́ ni Amadu Tijani àwọn òtí ẹ̀rẹ́ ni pẹ́ ní ọlọ́run ni délé tí èyí kò sọ pé ààrẹ ni pé èyẹ́ lè sọ pé ní ọlọ́run lágbájá ṣùgbọ́n kí lẹ̀ rí pẹ́ ní ọlọ́run àwò sí ọwọ́ ẹ̀ àrí ẹ̀kọ́ ni àwà ìsọ́kẹ̀ àwọn ọ̀rọ̀ wo ní jáde lẹ́nu ẹ̀ láti mọ̀ bóyá àwọn ẹni ọlọ́run lọ́rọ̀ tí wọ́n mọ́ sọ àwọn ẹni ọlọ́run láti sọ́kàn tí máa ń bẹnu báyà wọn abẹ́ẹ̀tìrì mi gbóyé ṣe pé lábẹ́ ìdíyàrá ìmọ̀ pàpẹ̀rẹ̀ náà láti wáyé pé ẹ lágbájá ẹni ọlọ́run lágbájá èmi ni ṣe ń wòlíì agbọmọlà èmi ni kí ní kọsẹ́ni tí ò lè sọ bẹ́ẹ̀ àfá so yí báwùjọ báfá sí ìdàrú láwùjọ wa rí èmi wá wo kí ní kan ọ̀rọ̀ kan bẹ ní kan náà olùmọ̀ láwùjọ wa ìsọ̀ olùmọ̀ lẹ́ni ẹ gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ jẹ́ ọmọ kéwú àbọ́jẹ́ àfà yóò mọ̀ pé olùmọ̀lẹ́ni ni àfà yìí àfà láńlá ni wọ́n kọ́lọ̀bà púpá sàlékún dáadáa wọn fàbíwátù dùkútù sharafud din gbádébọ̀ ọjí hafizallahu ta'ala wa ra'a olùmọ̀lẹ́ wọn náà wọ́n wá sọ̀rọ̀ kan sẹ́yìn pé ẹni tó bá máa ń sàkíyèsí dùkútù dáadáa dùkútù gbádébọ̀ ọjí wọ́n máa ń fún wọn mọ́ àwọn gbólóhùn táà mọ́ sọ ní pàápàá jùlọ èdè Yorùbá àwọn ọmọ wípé kílẹ̀ gbàlérò pẹ̀lú kíní nítorí pé ṣe rí ìgbàgbọ́yé kílẹ̀ gbàlérò pẹ̀lú kíní yóò jẹ́ ká màdájọ́ tá fún ìṣẹ̀yà ìgbà míì wọ́n máa ń sọ míì tí ó lọ ìgbà míì wọ́n máa ń sọ míì táwọn nígbà táwọn sọ pé ilé ìbáyìí àwọn ọ̀pá ẹ́ bí kí ẹ̀sọ́ fẹ́kẹ́ yàmá pé àlùwàlá lálùwàlá kàmà pé ní àlùwòdó ìwẹ̀ àwẹ̀ kí ẹ̀sọ́ pé àìwẹ̀ ní jẹ́bẹ̀ àwà lọ́wọ́ àwà àsọpá àgbàyìn èyàn lè pé àwẹ̀ láwẹ̀ lára pẹ̀lú bàtàrà sọ lárúbáwá sọ àwàlálà àmọ́nú ilé tí wọ́n sọ tí mìírí pọ́ bọ́ sójú ẹ̀ dáadáa tẹ pé kullun yukhadhu minhu wa yurad àwọn àfáà súnà lámọ́ ló fún òkè jẹ́gbó níbi dáadáa tó bí kullun yukhadhu minhu wa yurad gbogbo èèyàn la lè mú lọ́dọ̀ rẹ̀ wọ́n ìlú fẹ́lẹ́gbẹ̀ gbogbo èèyàn ni ó sọ̀rọ̀ táàrí táàmù ni ó ìsọ̀rọ̀ táàrí lè sọ pé àrùn ilé yìí àlìgbà nítorí pé ó tako àwọn ìgbìlẹ̀gbìlẹ̀ bá abẹ́kọ́ ni àràpà náà sallallahu alaihi wasallam nìkan ọ̀rọ̀ náà Málíkì eré yìí nínú tí dọ̀tún wọ́n máa ń ṣe ìwádìí ìmàjẹ̀lẹ̀ nípa èdè tó ìjẹ́ sí pé gẹ́gẹ́ bí ẹni tó bá kẹ́kọ̀ọ́ ṣẹ̀rí àbúsí ẹkó rí nìyẹn tẹbá sún èdè kan nìsìn èdè Yorùbá ní kódàjọ pọ̀ náà ni bẹ̀tì bóyá bá ṣe dàgbà lórí ẹ̀yẹn èmi ó bí ilẹ̀ lè gbà lérò pẹ̀lú ẹ̀ kí n lè bá ọmọ irú òsùn olówó nínú sáà lè bá wọlé nínú bàbá lè bá wọlé tó bá yẹpa lè bá wọlé àgbàwọlé tó àbá lè bá wọlé àjẹ jùlọ dùtúrù ní àfà àfà àwọn ọmọ táwọn ẹ̀pà lérò pẹ̀lú èmi ní ọmọ táwọn ẹ̀pà lérò pẹ̀lú àfà ẹ̀ta àwọn táwọn pè bẹ́ àbẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n ṣe rí ọ̀rọ̀ kan ọgbẹ̀ tó ń sọ tán ní káfẹ́ pààrọ̀ ẹ̀ tí mi náà padà rí pé wọ́lọ́ ìtàbá fọ̀rọ̀ ẹ̀ pààrọ̀ ẹ̀ tó tọ́ orí pọ̀ bẹ̀ ẹ̀yìn ó sì padà rí bẹ́ẹ̀ bọ́yá tí ń bá sàlàyé bọ́lọ́ sí ní kèmì orí bẹ́ẹ̀ ká mọ̀ pé àwọn olùmọ̀ lólùmọ̀ ó nítumọ̀ nínú mọ̀ jù ká pè wọ́n láfà lọ nítorí pé ṣe rí gbogbo èèyàn tápẹrẹ sí bá ti hàn lára ẹ̀ nínú pè láfà aláwùjọ wa àpẹẹrẹ sí bá hàn lára ẹ̀ wọ́n ní àfà alágbájá àdẹ́yìn yóò wọ́n fẹ́ sí pẹ̀wà náà àbẹ́ni tí bá ń kọ́ ma ń kéwú ọmọ kéwú tí ń kọ́ ma ọmọ kéwú o tẹ́bẹ́kẹ́lẹ́ pẹ́ni tó kọ́ ma kéwú lọ́mọ kéwú ẹ̀yọ́ mọ̀pádáwò kan tún bẹ́ bí yẹn ọ̀pọ̀lọpọ̀ ń bẹ́nu àwọn tí ń kọ́ àwọn ọmọ kéwú láwùjọ wa lónìí tó jẹ́ sí pé wàhálà tẹ́ padà tó ṣe láti tọ́ àwọn àwọn ọmọ yẹn padà ó ju wàhálà tí ẹ ṣe tí wọ́n bá tẹ̀ lórí kí wọ́n rárá lọ ṣe ń gbọ́ mi ṣá ẹ̀dàkùn tó lọ́wọ́ kéde pé àbágẹ́gẹ́ kó bọ́ọ̀dù sẹ́yìn kù lélé wa torí pọ́kọ́ lé sí àwọn sáìtì báyìí òun ti ń pẹ̀rẹ̀ láàbá kó tó kúrò ní family house wọn lọ́bá dé lọ́bá àbíkọ́ mọ̀ wọ̀n kúmọ̀ ìpé kí ó pẹ̀kúpẹ̀ yóò tí ẹ̀wà owó tí ẹ̀wà dẹ̀rùn bọ́yá tó wípé àfá iná ó gbé gbá ilé kí ó síta tàbí àfá náà wọ́n mọ̀ pé ṣùgbọ́n tá a bá sọ pé olùmọ̀ gólò yẹn nítumọ̀ torí pé a ti fi ìmọ̀ a ti fi ròyìn ṣàbẹ̀ pé kódà àwọn èèyàn náà ma sá fún gbólò yẹn pé àwọn olùmọ̀ wa èèyàn náà tún rẹ̀ wò pé èmi lólùmọ̀ ṣẹ́mà because gbólóhùn yẹn ní ìtumọ̀ tó kún kẹ́kẹ́ yàtọ̀ fún ẹ̀rọ òun kí ni túnmà fà kẹta àwọn tán lò fún ẹgbẹ́ sọ pé àwọn tán lò àfà fún àti màwà bí but ìtumọ̀ rẹ̀ ẹ̀rọ àfẹ́bá ìtumọ̀ àfà ẹ̀tumọ̀ rẹ̀ fún mi assalamu alaikum ẹ̀dá kun torí ọlọ́run bá ìfi ṣeré mo nídìí ẹ̀dàkùn torí ọlọ́run ṣe ààrẹ ní tọ́mọ̀ túnmọ̀ rẹ̀ ń bí báyìí torí èmi ọmọ túnmọ̀ rẹ̀ ní òsìn sí alẹ́ ìmọ̀ ni o ìfi ṣe káwọ́kẹ́ kó fẹ́ sàtakò èmi ọmọ Alhamdulillah, ìtẹ́bìnà márùn-ún pé ẹni tápẹ̀rẹ̀ sí bá láti hàn lára rẹ̀ bóyá kírùn dédé àbí asátòrò àpẹẹrẹ sí tó lékún yóògbà rẹ̀ ṣòkòtò rẹ̀ ẹ̀há rẹ̀ so ṣe bá ìsì ó ti dàbá nìyẹn kódà kọ̀bá mọ́mọ́ kòrán nìka ìtàgbèlá in tí wọ́n ń pè nìyẹn ó yàtọ̀ sí ìtumọ̀ rẹ̀ ní àbí mo ṣe ń bọ̀ wá bẹ̀ náà ṣe wá rí ìjẹ́ àfá yìí àfá àfá ìtumọ̀ kan tó jẹ́ sí pé ó kárí púpọ̀ kéta àwọn mùsùlùmí ní kàrà lò ẹgẹ́ bẹ́ẹ̀ ti tọwọ́ bẹ́ẹ̀ ti ti gbé mi lọ síbẹ̀ àwọn tí ò kí ń ṣe àwọn kírísítíẹ̀nì pe àwọn èèyàn kan nínú ìjọ wọn àwọn aṣíwájú ìjọ wọn bọ́yá àwọn olùmọ̀ nínú ìjọ ni alfa wọ́n ni alfa jọ alàgbà kìnníkan tó ti yíba ìsìn nítorí ẹjọ́ tí

orí ogun orísòkòtò wọ́n pè mí lálágbà tí ó tọ́ lo èdè alàgbà yóò bá ìpín pẹ̀ lálágbà lásán àbẹ́ẹ̀kọ́ ni so àwọn náà ní lọ́dọ̀ wọn àwọn tẹ́ ń pè lálfà so ibi tí wàhálà ti dé bá wá rí àmọ́ wá ní tàlàfà tàlàfà ẹgbẹ́ ta bá ní tàlólùmọ̀ ẹ̀dàkùn ṣe ọbẹ̀ ní ìdàlàyé ma pé tàlólùmọ̀ ṣe pé wàhálà sọ pé ẹni tí mọ̀ bá ti ń degé ni ti bá ń bẹ lára rẹ̀ gbogbo ara lámọ́ka pé ẹ̀yìn alájì kéde tí wọ́n máa ń dúó lé tí àwọn èèyàn tí wọ́n ṣe gbẹ́rẹ́ fáwọn èèyàn àfáà ni wọ́n o brọ́dá kéde tí máa lọ kírun lédè àmọ́ aka ti jọ́ọ̀tì náà àfáà ni ṣùgbọ́n ta bá níta lólùmọ̀ tí wọ́n sọ pé alájì tí ń ṣe gbẹ́rẹ́ fáwọn èèyàn lè sọ pé lólùmọ̀ sẹ̀gbẹ́ wọ́n kọ́ wọ́n pé ta lólùmọ̀ ajẹ́pẹ́ni tí màá ń bẹ lára rẹ̀ ìmọ̀ òsìsí lára rẹ̀ tí ń ṣe gbẹ́rẹ́ fún yàn so ibà yìí so àbá máa pè ní olùmọ̀ àwọn olùmọ̀ àwọn onímọ̀ kéde pé dandan kéyàn sọ pé olùmọ̀ kí ìròyìn ìmọ̀ sáti jáde nínú kàfẹ́ ìbá ló ní mímọ̀ gbólóhùn tó dáre tó nítumọ̀ nínú ẹ̀sìn tàbí mọ̀ ìgbá ẹni tí wọ́n bá pè ló ní so yíba rẹ̀ kò láàmọ̀ wá lára rẹ̀ báwo wá láwọn yẹ ṣe rí láwùjọ kí mọ́ ìgbà wá sí kó wá ṣùgbọ́n yóò ti fún wa láwọn ìmọ́lẹ̀ kan pé ó ké tọ́bá ní ta ní àfá ẹ̀sìn tí àti bá ṣe wí ní ẹbó ṣe mọ́ wà láwùjọ wa nìyẹn ìtumọ̀ ní pé ta ló lùmọ̀ nínú ẹ̀sìn ta ló lùmọ̀ so a jẹ́ pé yóò bùkátà káàmà kí náà ń pè ní mà àwọn tó jẹ́ olùmọ̀yẹ láti fi ma ọlá wọn nítorí pé sharaful alim bí sharafil ilm sharaful alim bí sharafil ilm a ma ma pàtàkì olùmọ̀ nítorí pàtàkì ìmọ̀ tí ibà bẹ̀rẹ̀ lọ́dọ̀ rẹ̀ sẹ́lọ̀ pé ma pọ̀ sẹ́lì nǹkan tán pè ní ma òun náà ní gbogbo tíyàn bá ti lè ma eléyìí ni definition ìmọ̀ tó kó gbogbo nǹkan dání gbogbo iṣẹ́ tó ń kálukú wá ń ṣe pátá ìmọ̀ ni tẹ́yàn bá nímọ̀ nípa rẹ̀ sí yóò ṣe nítorí ẹ̀fẹ́ pé ẹni tí ò bá nímọ̀ nípa rẹ̀ ní dédé ẹ̀ àríwẹ̀kọ́ ni gbogbo ẹ̀yìnmọ̀ ní kò sí kẹta tó o gbogbo ìmọ̀ ayé pátápátá táwọn èèyàn bá nímọ̀ nípa rẹ̀ lọ sọ́dọ̀ àwọn tí ni ṣùgbọ́n ìmọ̀ ẹ̀sìn gbogbo wa ń dá sí pé inú nǹkan tó ó ń kálukú náà sáájú ọ̀nà pé mùsùlùmí lè mìíràn wọ́n dẹ̀ bíbi sínú islam ní ilé pé èèwọ̀n eh, tẹ̀mí mọ̀lẹ̀ pàápàá jùlọ ọmọ ìlọrin tó wá níní a sì máa ń tara wa a lè wúrẹ́ lọrin agùntàn lọrin ṣé bẹ́ẹ̀ lórí ẹ̀ẹ́dà kò tó lọ lọ́rọ̀ ẹja mẹ́lò pé ṣé bẹ́ẹ̀ lórí tòótọ́ ṣé wúrẹ́ lọrin sáfà ni nàám bẹ́ẹ̀ wúrẹ́ lọrin bá jẹ́ àfà ọlọ́mọ sí mi láfà ìtẹ́bí àti ewúrẹ́ òfúwà máa jọ jẹ́ ìkàkànà ọkùn wá dáa kéèyàn máa wulẹ̀ wá ìjà àfà àmọ́ òkè ṣẹ́bí pé lára bí tí gbóòrò sí ìdàrú lẹ́ni tẹ́ bá ní ewúrẹ́ lọrin olùmọ̀ní ẹ̀họ̀ abẹ́ ní ọ ṣùgbọ́n tẹ́ bá láàfà ní ó lè máa nítorí lágbérú àfà ti di ẹjọ́ sámẹ́sì pápá jùlọ tẹ́wúrẹ́ ṣùgbọ́n ṣe wúrẹ́ olùmẹ́ni ní sólùmọ̀ ní ìmọ̀wó ní mẹ́láàrin wúrẹ́ tẹ́bí pé ẹ̀tìrí àtọ̀tẹ́ mẹ́láàrin gbónáhùn onímímọ̀ àtàfà àbáyì kò sẹ́ni tó sọ fún yí pé ẹlẹ́dẹ̀ lọrin olùmọ̀ni tí ò ní sọ pé ọya wèrè ṣùgbọ́n tọ́bá lẹ́lẹ́dẹ̀ lọrin àfà ni ó lè wó pé wọ́n ń

wọ́n jáde ayẹ́kùn wọn yàtọ̀ sí wúrẹ̀ ilé kó náà nù ọlọ́pọ̀ sàánúwà àwọn ọ̀rọ̀ yìí rí ẹ̀tàn lásán tó yẹ pé in tó ń fa o ní pé òsùnwọ́n ti dàrú náà mo ní sharaful ilmi sharaful alimi bí sharafil so yíba yìí sí nítorí pé lọ́dọ̀ àwọn olùmọ̀ ó sọ fún yín pé ìdá àgbọ́mta súnà fàkọ́lì àgbọ́mta sọ́ọ̀lìà wà ìdá ọ̀báṣta wà dàmàmta súnà fàkọ́lì dàmàmta wà ọ̀báṣta sọ́ọ̀lìà tí yẹn bá fi lè yìn kankan iṣẹ́ tẹ́yẹ bá ti wá lè kí ló lé tí àwọn tó ṣe bàálù lónìí fẹ́ fi dẹni pàtàkì lójú àwọn èèyàn ṣe bí torí pé ń tán ṣe tóbi ní àbí làbí wò wọlé ní pàtàkì ṣe mú ẹ̀sìn sẹ́ni pàtàkì láwọn tó ṣe bàálù ṣùgbọ́n nínú òsùn wọn tayé ah, àwọn tó ṣe azet nítorí pàtàkì azet lábí mọ́ pàtàkì àwọn tó ṣe gini tó ṣiṣẹ́ yẹn tó bá jẹ́ mọ́ nǹkan tán ṣe tó yẹpẹrẹ ni àwọn náà rí ẹni yìí kí ló kó yẹ pẹrẹbá iṣẹ́ tó ṣe àbẹ́ẹ̀kọ́ so idha zammamta idha azamta as-sun'a faqad azamta as-sani'a wa idha zammamta as-sun'a faqad zammamta as-sani'a so a jẹ́ sí pé ẹ̀dàkùn kábẹ̀tì lọ sí ẹ̀rí ìmọ́lọ́lá bí ọ̀lọ́lá mùtábàkùn àrí ìmọ́lọ́lá bí ìjìmáà ìmọ́lọ́lá bí kódà lọ́dọ̀ àwọn àbí ìmọ̀ ní ọlá tó pọ̀ kò sẹ́ni náà tó lè tapọ̀ láìmọ̀ láwọn olùmọ́ sọ pé káfà bílẹ̀ ilmi sáfọ́fà ayàdàíhì man laysa min ahli wà káfà bil jahli dhamman ayàtàbárọ̀ minhu man huwa min mọ̀ pé ìmọ̀ tọ́lọ́lá ni pẹ̀lú pé kódà àwọn tí ó ṣe olùmọ̀gbọ́n sọ pólúmọ̀ láwọn ipé àpèmọ́ra ìmọ̀ àwọn tó jẹ́ olódo àwọn aláìmọ̀ kankan pé pàpèmọ́ra ìmọ̀ ó túnmọ̀ sí pé ń tọ́ dáadé torí pé Yorùbá sọ pé àpèmọ́ra ní lápé kíni lápé tèméjìrí ó dẹ̀ ti tó fọ́ ìmọ̀ kan ní èébú ó tó fọ́ ìmọ̀ kan ní tó yẹpẹrẹ kódà débi wípé aláìmọ̀ kan gẹ́gẹ́ bá pẹ̀lú aláìmọ̀ kan yọ́ bẹ̀wulẹ̀ yọjà aláìmọ̀ kan sì èmi rẹ̀ pẹ̀lẹ̀ aláìmọ̀ká yóò jẹ wàhálà mọ̀ ìlọ́wọ́ ajẹ́ yóò túnbọ̀ sí lọ́dọ̀ gbogbo èèyàn àìmọ̀ká ìròyìn tí ó dáni ìmọ̀ ìròyìn tó ti gẹ́ni ìròyìn tó dáni báwo ni ṣe rí mi ẹjẹ́ kí n ka àwọn kankan tí ma wá padà fi àwọn ẹ̀rí kọ̀ọ̀kan tó akhlaqul ulama lil ajuri akhlaqul ulama lil ajuri afawa al ajuri agbafa ni wọ́n ti kú ní wọ́n kú ní nǹkan bí ọgọ́rùn mẹ́ta ọdún ó lé díẹ̀ lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam ẹ̀rí wọ́n súnmà nabi dada wọ́n súnmà sí pàdé bí dada ẹ̀wọ̀ iye ọdún ọgọ́rùn táwà táwà bí jẹ̀rẹ̀sá nabi sí àwà ní 14 kìlẹ̀ 1440 yẹn ni pé ẹgbẹ̀rún ọdún kan àti ati ọdún mẹ́rìnlá àti ogún ogójì ọdún lẹ́yìn ikú ànábì lẹ́yìn ìjẹ́ ànábì sallallahu alaihi wasallam Naam, al ajuri rahimahullahu ta'ala, nínú tírà wọn tó pè lọ́dọ̀ àwọn olùmọ̀. ha tàbátì bádà kejì rẹ̀ yóò gba ẹni yìí ìsẹni tí ọgbọ̀nà tí ó lúmà tó ń gbé ìwà ìmọ̀ òsí lára rẹ̀ kò yíra rẹ̀ sí wọ́n ni alhamdulillahi alladhi bí ní ẹ̀mẹ́tìhì tatimmu salihat ọ̀rọ̀ àkọ́sọ ni ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ni wọ́n ni gbogbo ẹ̀yìn gbogbo ọpẹ́ tọ́lọ́ọba ní ṣe alladhi bí ní ẹ̀mẹ́tìhì ọlọ́ọ̀bá wùlà ń sọ ọlọ́ọ̀bá tó yẹ́ sí pẹ̀lú dẹ̀ra rẹ̀ pẹ̀lú kẹrẹ tẹ̀tí mú sọlihat ní gbogbo orin pátápátá fi pé ìkẹ́ Ọlọ́run bá ní pẹ̀lú ìkẹ́ Ọlọ́run bá ní bí gbogbo orin ṣe pé yìí yányá ala sayyidina muhammadin annabiyil ummi ìkẹ́ Ọlọ́run bá ní Ọlọ́run bá kọmọ bá ọgáwa muhammad annabiyil ummi annabi tí kò lè kọ tí kò lè kà ẹ̀yìn ẹ̀dàkùn ẹjẹ́ kí n tàtàrà báyìí kí n sọ kankan ẹnìkan sọ̀rọ̀ kan bóyá bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ọmọ pé ẹwúrá ìmọ̀kànlá ẹni ẹ̀nà ẹ̀dẹ̀ ní ń pàpè mara ìjẹ́lúmọ̀ wọ́n ẹ̀ṣẹ̀ gbọ́ ni àgbàfà àwọn TMC ni ọwá ń sọ wípé àwọn bàbá tí wọ́n mọ́kọ̀ wa inna ilayhi ẹ̀wọ́ bẹ́ ní kan bá lérò òun èyí tó wí ní ẹ̀wọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ ti pé ànẹ́bì ní òpin aláìmọ̀ká ẹ̀dàkùn ṣe ò pé ọ̀tọ̀ ní ìmọ̀ ọ̀tọ̀ ní mímọ̀ kọ mímọ̀ ká èyẹ́ lè máa máa kọ ó lè máa máa ká tí ó sì ní máa sọ́hàwàlálà ṣe pé kò ṣùgbọ́n àìmákọ̀ àìmáka kò túmọ̀ sí pé aláìmaka lèyàn àwọn bàbá wà ní tí wọ́n mọ́kọ̀ tó àmáka aláìmaka ní wà bólúmọ̀ àìmọ́yé nǹkan la bàbá ní gbé kalẹ̀ tó yẹ pé ìmọ̀ ní tádẹ́ ṣàǹfààní lórí ẹ̀dùn ní lórí ẹ̀tọ́ wa abẹ́ẹ̀kọ́ ni nígbà èyàn ni wọ́n fi ń jẹun abẹ́ẹ̀kọ́ ni ìmọ̀ wọ́n ń gùn kan gùn wọ́n sì ń darí wọn ìmọ̀ná fi ń ṣe o kí wọ́n sọ pé tó fáwọn báyọ̀ ọmọkọ ọmọká òpin ìmọ̀kánu tí ó pẹ́ ìmọ̀kánlá ìmọ̀pá ìmọ̀ká mo débẹ̀ ní bíbá ni ṣe rí ànàbí yìí kù méjì ànábì sallallahu alaihi wasallam lọ́gbà ìmọ̀wá ta lọ́gbà mọ̀wá ànábì sallallahu alaihi wasallam ànábì ò sì mọ́kọ̀ kò sì mọ́kà èyí ò tí wọ́n ti pàmẹ́jọ́ mọ́mọ́ kódà àwọn ìmọ̀ká ń ẹ̀dẹ̀ tó rí ìmọ̀ yẹn anẹ́bì ti sàlàyé àwọn ọmọ yẹn nígbà tí ò sí irinṣẹ́ bí ọmọ ṣe ń develop táǹkẹ́ ní embryology nínú ìyá rẹ̀ hadith tó gbajúmọ̀ dáadáa ní gbogbo àmà inna ahadakum yujma'u khalquhu fi ويؤمر بأربع كلمات بكتف رزقه وأجله وعمله وشقي أو سعيد إلى آخر الحديث دفع الحديث حديث يقول الله هذا أبا جمع حديث لك من الأربعون النووية ألا كيري نو ألا كتا الحديث الثالث من الأربعون النووية ألا كيري ناني إليك يري ناني ẹ wo àlàyé tánàbí ṣe àlàyé tánàbí ṣe yẹn ìgbà tí irinṣẹ́ ń dé lónìí wọ́n kọ̀nfàmù pé ìbà ni bí yóò ṣe rí gan lànàbí ṣe sàlàyé yẹn ṣe rí ìyẹn ìmọ̀ tí ó ní ṣe pẹ̀lú bọ́mọ ń develop nínú nínú ni èyí ń kéré ẹmọ́ ìjọ jọwá lójú ní ni pé sáyẹ́nsì ni ṣe rí ìmọ̀ tó ga jù tánàbí gbé wá Al-Qur'an Al-Karim ìmọ̀ tó ga jù ní àti mẹ́sìn òun ló kún wa lójú òun gẹ́gẹ́ ni ma òun ló sì lọ́lá jù asàbẹ̀lọ́wìn òun gẹ́gẹ́ ni ma tí mo sọ pé òun gẹ́gẹ́ ni ma tó lọ́lá jù lọ gbogbo àwọn yòókù náà ìmọ̀ ni wọ́n ṣùgbọ́n ìmọ̀ tó lọ́lá jù tó yẹ pé kò sí ìmọ̀ tó lọ́lá tó tọ́rọ bá lókẹ́lá tó bá rú dáadáa pẹ̀lú ẹ̀ kí lọ́lọ́ ó ṣe fún jẹ̀mọ́ ẹ̀ ọlọ́run fún lápò yẹ́sìn yóò fà kí hú tí fi kí ni lẹ́yìn tó sọ pé yóò fà kí hú fi hàndásà ọlọ́run fún ní engineering ẹ́ yóò fà kí hú fi sinaa ọlọ́run fún ní ma bá ti ń ṣe nǹkan kò sọ bẹ́ẹ̀ yóò fà kí hú fi hesh ẹni tọ́lọ̀ bá lóye tó lóye dáadáa rò ní ẹ ọ̀rẹ́ jẹ́ tó fún ní hadith kan arẹ́bì ni khairukum khairukum ẹni tó lóore jù láàrin man ta'allama al-Qur'an wa 'allama òun lẹni tó kọ́ ìmọ̀ al-Qur'an a jẹ́ sí al-ilmu bit-ta'allum a jẹ́ pé èèyàn máa ó lọ kọ́ ẹ̀kọ́ ìmọ̀ al ó dẹ̀ fi ń kọ́ wíyàn tí wọ́n yẹ bá sọ wípé èèyàn lọ kẹ́kọ̀ọ́ ìmọ̀ al ẹ̀rọ kan tí wọ́n wá sí wa létí ní làkàyè lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kíkà lásán kí ó mọ kùránì ká èyí àti ń ṣe hadithi àgbọ̀yé à ń ṣe àṣẹ ètò níbi ìgbàgbọ̀yé hadith ta'allama al-Qur'an ọkọ̀ gbogbo ìmọ̀ tó ní ṣe pẹ̀lú al-Qur'an ní kíkà ní túmọ̀ àti ní ìyọ̀dájọ́ mẹ́ ó dẹ̀ lò ìtumọ̀ ta'allama al-Qur'an ni ó lè sọ fún yí wípé ìdájọ́ nǹkan báyìí rẹ̀ wà dalilu qawluhu ta'ala ẹ̀rí rẹ̀ nínú gbọ́nà ọlọ́run Allah subhanahu wa ta'ala ta'allama al-Qur'an ó kọ́ al-Qur'an yóò dẹ̀bí kọ́ àwọn èèyàn ọkọ̀ wọn bá ṣe ń kàá yóò kọ́ wọn bá ṣe ń gbọ́yé yóò kọ́ wọn bá ṣe ń yọ̀dájọ́ nú ẹ̀ àti bí wọ́n ṣe ń lo al-Qur'an bá ṣe ń lo al láti fi ṣẹ̀sìn kìí ṣe bá ṣe ń lo al láti fi ṣe jálàbí kìí ṣe bá ṣe ń lo al láti fi ṣàdúà bẹ́yẹ̀ ọba kọ́ ẹ̀ lárùkùnrin àti báṣe fi ń sàdúà yọ́ kọ́ wọn bá nẹ́bí sí fi sàdúà ní pé tí nǹkan báyìí bá ń dá ọ láàmú àyà báyìí àwọn àyà báyìí làmẹ́bí ní káká fẹ́ni tí nǹkan bá ń dá láàmú àbí ẹ̀kọ́ ni sọ́wọ́ náà wáyà kùnrin àtàmí sí wòsàn bí òsì wà nínú zilu min quran ma huwa shifa'un quran àyẹ̀bí kùnrin ti wòsàn dáadáa àbí ẹ̀kọ́ ni ṣùgbọ́n lílo quran lọ́dọ̀ àwọn èèyàn wá bí báyìí ọwọ́ mú ẹ̀jẹ̀ haidọ̀ kí yàn sọ pé yíò mú ẹ̀jẹ̀ haizọ obìnrin ẹ̀jẹ̀ aládà obìnrin ẹgbin àbí kìí ṣẹ̀gbin yasalunaka 'anil mahid qul huwa adhan fa'tazilu an-nisaa fil mahid àbí ẹ̀kọ́ ni ẹ̀jẹ̀ tó jẹ́ ẹ̀gbin àwọn àfáwọn yára bí ó ní ọwà bí hàn súrọ́tù yasin láti ẹ̀yìn láti ẹ̀yìn láti ibi tí súrọ́tù yasin ní parí sí ṣẹwàá ní kẹsẹ̀kọ́ hàn áyà tó parí nìkan owó tó wá bá àtọ́tẹ̀lẹ̀ kálímà tó parí àyà yẹn ọwá mọ́ wá tó bọ̀ bá yẹn ẹ̀rí mi gbọ́yé kálímà tó parí àyà yẹn wà fi sàkọ́kọ́ kálímà tó tó tẹ̀lé nínú àyà yẹn náà wà fi sẹ́lẹ̀ kejì wọ́n wá tó àyà yẹn ní kálímà tó parí ẹ̀ títí títí wá sí kálímà tó bẹ̀rẹ̀ wọ́n wá tó báhun padà sí sọ́ọ̀tù yasin bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ yóò di kèfèrí sọ́ọ̀wàlálà yóò tún wá fi kéré hàn jẹ́ bá ẹ̀jẹ̀ haibọ̀ àwọn tánù jẹmọ́ láwùjọ sí wa ẹ́ àwọn àfáà mi sẹ́sìrí pé nǹkan ti ṣe wá láwùjọ yìí òsùn wọ́n ti dàrú now ibi tí mo sí lọ ní pé khairukum man ta'allama al-Qur'ana wa 'allama anábi sallallahu alaihi wasallam sọ nínú hadithu mi anábi ni muslim bá wá nínú sahihu al-bukhari náà gbé jáde anábi ní inna allaha la yaqbidu ilman intizaa tọ́nà ọba àlejẹ́lá bá fẹ́ gbé ìmọ̀ kúrò lórí ilẹ̀ tó kásìkò ká ń bá tọ́nà ọba àlejẹ́lá gbé ìmọ̀ kúrò lórí ilẹ̀ kò ní sí màmá ṣùgbọ́n la yaqbidu intizaa anábi fẹ́ sọ fọ́nà ó sì mú ìmọ̀ kúrò lórí ilẹ̀ anábi ní kẹjẹ kọ́nà inna allaha la yaqbidu ilman intizaa yantazi'uhu bayna al-ibad walakin yaqbidu al-ilma bi qabdi al-ulama ọlọ́wọ̀ kà ní fàyìmà yọnú gbáyàwó olùmọ̀ pòkì kọ́kà jí lọ́jọ́ kan báyìí kásìgbà ní gbogbo nǹkan tí wọ́n bá ti mà ọlọ́wọ̀ ní ìgbà bẹ́ẹ̀ tí ẹ̀kẹ́ bá sọ fún yín pé àfá tó bá ṣe jákujàkú sí wa gbogbo tó máa nìkan gbàgbé rẹ̀ ẹ sọ pé kó jẹ́ kí n gbàgbé rẹ̀ hmm. tó bá jẹ gbàgbé ẹ̀ nísìn kò mẹ́jẹ ọjọ́ méje ọ̀lẹ́ ní ọjọ́ méje kí lọ́yẹ́ fọjọ́ méje sí ìsìn ìsìn ni ọgbà ní tó fún mi wọ́n ṣe wá gbà mi ní tó lè agbára àti fún mi ti gbà ni ẹ ẹnìkan ò lè ṣe yẹn yẹn ní ọ̀rọ̀ ti mọ̀ tàwíìdù ẹ bàjẹ́ torí pé iṣẹ́ ọlọ́run òun ló fi rẹ̀lẹ̀ fáwọn ẹ̀yẹ yẹ àbá ẹsẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá wà sí dùdú yìí ńlá kápọ̀ sẹ́kọ́ méké ní ẹ̀kà sọ́kú máa òbí lójú mọ́ ní ọ̀rọ̀ ìyàwó bí tèmi tẹ̀ tó kúná ń bá kú ní sí ìsákú máa òbí mi kàkà lójú àhàlẹ̀ ní kó yẹ tó yẹ báyìí sí ààrẹ ẹni tó sọ́kú àtẹ́ tí ọ̀sọ́kú àwọn méjèèjì ọ̀rọ̀ lọ́rin wọn lọ èwò kí ní tẹ̀lé kí ní tẹ̀lé pé yẹn sọ́kú náà ikú kan bẹ̀ tí yẹn jẹ́ pẹ̀ ní pé yẹn sáàkú nígbà tí èsì ejò Allahu sàmẹ́wà walakin yaqbidu al-ilma biqabdi al-ulama ṣùgbọ́n tọ́lọ́wọ́ bá lẹ́kẹ́ lọ́bàá mú ìmà kúrò láwùjọ ní tọ́lọ́wọ́ ṣe ni pé àwọn tọ́lọ́wọ́ fi takókó ma àwọn olùmọ̀gá ni wọ́n dé ìmọ̀ mọ́lẹ̀ lọ́wọ́ pa a jẹ́ sí pé ikú àwọn olùmọ̀ mùsíbà ní fáyé ikú àwọn olùmọ̀ àdánwò ńláńlá ní fáyé hatta idha lam yubqi aliman ọlọ́run apá wọn ení èjì ẹ̀ta tọ́lọ́wọ́ fi pa gbogbo wọn tán yányá kọ̀ wá níṣẹ́ olùmọ̀ kan kù lórí lẹ́mọ́ ìmọ̀títànù ittakhadha nasu ru'usan juhala nǹkan tí ó wà padà ṣẹlẹ̀ <coughs> ẹ bọ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn masájì táwọn èèyàn ti ń kírun mọ́sálásí ẹni kí ìmáàmù mọ́sálásí nǹkan wá kí kọ̀bílì àti bàdí fún yín ìgbà yẹn lẹ́mọ̀ yí pé ìmáàmù ọmọ kọ̀bílì àti bàdí kí òun sì lásíwájú ìmáàmù mọ́sálásí torí mọ̀ bá fi jẹ́ yóò di wàhálà sẹ́mọ̀ yí pé ńgbà tí ẹni tó kú mẹ́ ti kú láwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí máa lọ sàgùn ni pé àwọn wọ́n ma sàgùn síra wọn gidi kò dẹ̀ sí kankan nítorí ọkà òkú torí òde kóma òde ìyàwó òde maulidu gbogbo owó àwọn nǹkan ìjẹkújẹ báyìí nítorí ẹ̀nà bí n di ìmọ̀ mọ́sánsí àti àbẹ̀kóólélá ìmọ́lá tọ́pàá kó rẹ̀ sápò gbogbo àwọn nǹkan báyìí ẹ̀dàkùn ajẹ̀mọ́mọ́ ajẹ̀mọ́mọ́ àwọn ẹ̀lọ gbé lẹ́ǹkà ní jáde kí mọ̀ mọ́ lọ́wọ́ yẹn pé tó orí ukú tọ wà yẹn bọ́ọ̀bá ìsírí ọbọ̀ sálìkìyàmà bọ́ọ̀bá ìsírí ọyàgbẹ́ yìí kéde ìgbẹ́ kékeré o o ìmáàmù ẹja ọkùnrin ìmáàmù ẹja ah, kò sí yọ bàárì kìámà bó sí yọ yàgbẹ́ ẹ̀yọ́ orí àgbákò méjì tó lè ìmáàmù kan náà sí ń bẹ bí wọ́n bá ti lè kú bẹ́ẹ̀ bá ti lè kú ládùúgbò tiwa ẹnìkan kan ò gbọdọ̀ kírùn sí lára bó sí aago mẹ́rin lẹ́bá tó rí ẹ́ sì gbé wá ni àtúntàgbà ti dé kò lè dáre mọ́ ó bá sàgbó mẹ́rin lẹ bá rẹ ti tẹ tó rí gbédé ẹnìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ kúrú sókun yẹ lára bó bá bẹ́yàn ti ń kírun pé tó kàrímù múra sí bó ti kí tákìtì ẹ̀ ah. kí ni mo pè jẹ́ mọ́ ìtẹ́kọ̀ọ́dà násòrò hósàn jù hálà irú àwọn olórí báyìí tàwọn ẹ̀fin sàtíwájú ẹ̀sìn bọ́ ni tó gbóòrán rà pé ẹ̀ẹ́sẹ̀ ẹ̀jẹ̀ máa ẹ̀sẹ̀ pàdẹ́pàdẹ́ ẹ̀ tí ọwá mo jíwá ní ó ẹ̀sẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìyẹ́ mọ́ ti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pọ̀ àfá ní tó bá bílé ṣe kí ní ìyádọ́ kó ní sókó rẹ̀ àfá kí ló adé tó báwọ̀ ẹ̀yìn náà mara wọn wá sí tẹ́ẹ̀mọ́ ń gọ́ báyẹn ẹ mara wọn wá sí yẹn àdúgbò iná ìlú àwọn tí ń serú wá sí òun gbé abẹ́ ti gbàgbé ni àwọn wá sí tá máa fi ògùn jẹ́rù bá wọn yẹn táwọn yẹn wá ti kẹ́kẹ́ wá pa wá sí ọ̀rọ̀ ẹgbẹ́ nǹkan bẹ̀rẹ̀ wọn fáwọn àwàlá rẹ̀ wá sí katakata fẹ́ láwọn àbáwọ́ kan bá ti yẹn jẹ́ ní sáfánù sáwọn olùmọ́nú ìtẹ́kọ̀dá náàsù òúsàn àwọn tí mo wí olórí ẹ̀sìn náà àwọn ìṣòlórí ẹ̀sìn àwọn olórí alásàlátù àwọn olórí oríṣiríṣi àwọn ẹ̀sìn olórí àwọn ẹ̀jọ ìjọ níjọ jíní jíní àbí láwọn ìsìn mú wọn yẹn fàṣú ìlú àwọn èèyàn kó bẹ́ẹ̀ lọ síwájú wọn fa'aftahu bi ghayri ilmin wọ́n bàbá sí fàtíwà báwọn yà láì níma fàgọ́lù anábì ní wọ́n sọnù wọ́n àgọ́lù wọ́n yà tó sọ àwọn ìyànù àwọn kanù ṣe ti rí pé kíkú àwọn àfà nísìn ṣe ti pé mùsíbà ní àrí torí pé kíkú àwọn àfà yóò padà sọ àwọn olóko àfà kúkú àwọn olùmọ̀ yóò padà sọ àwọn olóko àwọn olùmọ̀ di ẹni tí ó ma gbójú sí àwọn olùmọ̀ sí wà lọ bàdé báyìí ọmọ bá yọ́ fa ìlàhù lẹ́dínà àmànù minkum wàlẹ́dínà útùl ilmá dárọjáàt ẹwù dárọjáàt ọlọ́wọ́ bá ní gọ́lá ní ohun ọlọ́wọ́ bó sí àgbéga fún àwọn tí wọ́n ní ìmá nínú yí tí wọ́n ní ìgbàgbọ́ wàlẹ́dínà útùl ilmá àtàwọn lọ́nà olóhun ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àgbéga nítorí kí ni àwọn yìí wọ́n ní iman wọ́n dẹ̀ ní ìmà kò yé mo sì padà bọ̀ ni mo padà ń bọ̀ ní orí àwọn ẹ̀rí nínú Al-Qur'an àti súnà Ànábì lórí ọlá tí ń bẹ fáwọn a mọ̀ fi ń tààyé láwùjọ gbogbo àwọn àwùjọ tí ọba pasófo fún àwọn olùmọ̀ àwọn bá ní yíò tí wọ́n jólùmọ̀ tọ́lọ́run àwùjọ yẹn nǹkan ti ṣe ṣẹ́rí àwọn olùmọ̀ wọ́n kọjá ẹni tí àwọn ọmọlẹ́yìn ọmọ darí pé ìtàfẹ́kẹ́ wíre ilé ilẹ̀ gbọ́dọ̀ wí tẹ́ bá ti wí nǹkan báyìí ẹ má sọ̀rọ̀ àwọn kan ó pè ẹ sọ̀rọ̀ àwọn pé ìjánu wọn ò sí lọ́wọ́ àwọn ọmọlẹ́yìn àwọn ọmọlẹ́yìn ni ìjánu ti ti wọ́n bẹ lọ́wọ́ ta ni olùmọ̀ because ìwọ ni olùmọ̀ kéjẹ bá àwọn ọmọlẹ́yìn ní ọmọ ẹ̀wọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ masalasi àwọn olẹ́mọ̀ sí máa darí ìmọ̀ masalasi ni nítorí pé tí bọ́ wọn bá ti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n yọ jáde kó ní ìmáàmù kó bẹ̀rẹ̀ mí rọ́pò kò dẹ̀ fẹ́ kó ń bá ti wá sọ òun náà ni mọ́mọ́ ma ṣe ẹ jẹ́ kí n sọ kí nìkan fún yín bẹ́yàn bá bẹ́ẹ̀ ṣe súnnà láwùjọ wa àwọn ìmáàmù mọ́sálásí kan bẹ tí yẹ́ sí pé ọ̀pọ̀lọ̀ lọ bá wọn jẹ́ tó rọ́ lè rí súnnà fi rinlẹ̀ àyàfi tó wà sọ lóúnjẹ́ láàbí ẹ̀yìn lọ́pàá àwọn mọ́sálásí gbọ́ngbọ̀ngbọ̀ngbọ̀n náà nínú ìlú kẹwàá àbá súnnà kan lọ́jẹ́ ìmáàmù bẹ́ rẹ̀ tí àwọn ṣe táìbáwọn ilé ìjókòó bá tako súnlẹ̀ ẹ̀rọ àwọn bẹ́yàn bá fẹ́ parẹ́ máyé lára tó bá bí rẹ̀ jẹ́rù máa ń bẹ̀rù sọ́yẹ̀ kọ́gbà ìmáàmù tó ní súnlẹ̀ bí rọ́lẹ̀ àwọn tó mọ̀ pé sórí ọmọ yìí ní sí ọmọ kékeré ní ẹ bàbá bàbá ayé lọ jẹ́ ìjẹta àti kírùn lẹ́yìn wọn ìwọ́n náà bàbá bàbá yìí mo fi tẹ́ gbé ọ lọ nítàn ọmọ ẹgbẹ́ tí sọmọ́ yí pé ó kéré táwọn púpọ̀ nìyẹn pé bàbá bàbá yí jẹta tó jẹ́ bọ́ ti ṣe kọ́ sọ wá rí àbúrò bàbá bàbá yí tó tó wá jẹ́ ní jèlò ẹ̀yìn wọn náà láti kírun àwọn yí náà láti kírun lẹ́yìn rẹ̀ <laughs> sọ pé ìwọ fún ìwọ báwo àníjà rẹ̀ gan àwọn láti kó mẹ́rẹ̀ so mọ́yìn ṣe fún wọ́n yìí ṣe ń ṣe kọ́ tó bí yà rẹ̀ nù irọ́ àwọn agídí àdínì kan bẹ báyẹ̀ àwọn akọ̀lẹ́gbẹ́ pé alágídí àdínì ni wọ́n ṣe báyìí ó lè rí kankan ṣe láàrin wọn bàbá mi yá fi ìmáàmà wọn yà sílẹ̀ fún wáyé ẹ̀rí mi gbọ́yìn kí mọ́ ẹ̀fà yóò bẹ̀ ni pé afá kọ́ ni àwọn tó jẹ́ sí pé àbákọ́ ni bukọ́sẹ́ tó bá ti ń di pé àwọn ọmọ lẹ́yìn ní ń darí àwọn olùmọ̀ àwọn aṣíwájú ẹ̀sìn nǹkan ti ṣe wá pé ní àfẹ́kọ́ sọ rẹ̀ eléyìí àfẹ́kọ́ sọ bọ́bá sọ rẹ̀ ọkàbùkù bọ́bá lè sọ rẹ̀ eléyìí ọkàbùkù ọmọ wa gbé ìfẹ́ inú wọn jáde wọn náà ọmọ wa wá ìmọ̀ ṣètánì kan tọ́mọ̀ fi gbé lẹ́sẹ̀ gbogbo nǹkan ní wàá di ìyapa ìyapa <laughs> àfikọ́lọ́kọ́

so táwọn náà sọ náà so ń kálukú mú tó bá wù ní so ṣe ti táwọn náà sọ náà àwọn kan náà sọ ah. ẹ ti dà èsì rú pátápátá ẹ ti kágbà kò bẹ́sìn yìí wallahi ẹ̀sìn orí báyìí ẹ̀sìn orí báyìí àwọn àfáà ní gbogbo ẹnikẹ́ni tí wá ní tẹ̀lé zàlátù àwọn àfáà zindíkù kí ní ọgbẹ́ jama'a sẹ́wọ́n sọ́gbẹ̀ ní zindíkù munafiki tí ò lẹ́sìn sí ẹni tí ò lẹ́sẹ̀ rárá tọ́ka fẹ́ máa dẹ̀sẹ̀ wù òun ni ó sọ pé àwọn màlìkíyà wọn wí nǹkan bá níbi òun wà bá kò lọ́dọ̀ àwọn màlìkíyà mẹ́rùn nígbà tó bá tó di mọ́sálà mi màlìkíyà fi tọ́jà mẹ́kùn ní lọ́bẹ̀ àwọn àrẹ́bílà ìbẹ̀ ló ti rákà kò tí ó tó mọ́ ọba tó mọ́ táwọn àrẹ́bílà mẹ́rùn nígbà tó di mọ́sálà mi àwọn àrẹ́bílà màlìkíyà wí dáadáa ọ̀dọ̀ àwọn ṣàfihàn yóò tó lọ tó mọ́ òrùjú bí táwọn tàbí àti tó ti ṣe mi séèkì mẹ́yẹn tó bá tún yá ọ̀dọ̀ àwọn Hànàfíyà yóò jọba sọ nídìí díẹ̀ sí ẹ̀lápùn ṣe olùmọ̀ làwọn yóò náà àbólùtẹ̀sìn rú ọlọ́wà kó sàánúwà ẹjẹ́ ma bá ọ̀rọ̀ alìmọ́mù alájòyí ẹjẹ́ ma bá lọ wà áàlìhì wasallam wà bí láàáhì àstàrínù àtàwárá alẹ́ ànábì kọlọ́wà kọwàá sálàfíà gbogbo wọn wà bí láàáhì ọlọ́wọ́ bá òun ni mo wá ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ wa hasbi wa hasbi Allah ọlọ́wọ́ bá rẹ̀ sí tó fún mi lórúgbáralé wa ni'mal wakil wa ni'mal wakil ọlọ́wọ́ bá rẹ̀ dá ní olùgbáralé amma ba'du orílẹ̀-èyìn náà fa inna Allah azza wa jalla ó láwọn ọ̀rọ̀ tó fẹ́ kákẹ́kọ̀ọ́ ní báyìí kálímátà làwọn olùmọ̀ ròyìn wó lágbọ́dọ̀ bá lára wọn bóun náà ṣe gbọ́dọ̀ rí láwùjọ ṣẹ́rí àìrí àwọn olùmọ̀ tí àwọn ìròyìn àwọn olùmọ̀ ń bẹ lára wọn òun láwùjọ ifi rí rúdùrú bó ṣe rúdùrú alimamul ajuri wọ́n ní fa inna allaha azza wa jalla dájúdájú ọlọ́run allah subhanahu wa ta'ala ọba tó gbangban ọba alágbára ọba bíyì ọba oníyì wa taqaddasat asma'uhu ọba tó pé àwọn orúkọ rẹ̀ mọ́kẹgá tí ó sí àbùkú mẹ́ ikhtassa min khalqihi man ahabba ọlọ́ọ̀bá yìí nínú àwọn ẹrú ẹ̀ ọlọ́ọ̀bá sàwọn tó nífẹ̀ẹ́ sí ọlọ́ọ̀bá sàwọn sàwọn ìwọ ìwọ ìwọ ọlọ́run sàwọn lẹ́sà láàrin àwọn ẹrú ẹ̀ ikhtasso min khalqihi man ahabba fahadahum lil iman nítọ́lọ́ọ̀bá ilé kílọ́bá sí fún wọn ni pé ọlọ́ọ̀bá fi wọ́n mọ̀nà lọ síbi ìgbàgbọ́ kílọ́ọ̀bá ilé kílọ́ fi wọ́n mọ̀nà lọ síbẹ̀ kọ̀ọ̀rọ̀ amátò láńlá fún wọn o

súnmọ̀ tásọ̀mí sáìrì mìíní ara wọn kan ọlọ́wọ́ bá sàwọn ẹlẹ́sàánú àwọn ẹrú ẹ̀ àwọn ànẹ́bí ọlọ́wọ́ bá sàwọn kí ṣe fún yẹn ní mẹ́já ànẹ́bí ọlọ́wọ́ ní mẹ́jọ́ ìṣẹ́ ọlọ́wọ́ àbẹ́ẹ̀kọ́ ni àwọn kan àwọn ẹ̀sà ni súnmọ̀ tásọ̀mí sáìrì mìíní lẹ́yìn náà ọlọ́wọ́ bá lè gá tó wá sàwọn èèyàn lẹ́sà nínú gbogbo àwọn mòmìnì tó kù ọlọ́wọ́ tó sàwọn kan lẹ́sà man ahabba àwọn tọ́lọ̀ tó nífẹ̀ẹ́ láàrin wọn fatafaddala alayhim ọlọ́wọ́ wá dá wọn lọ́lá ọlọ́wọ́ ṣe kéde o ọlọ́run dá wọn lọ́lá fa'allamahumul kitaba wal hikma ọlá tọ́lọ́wọ́ bá dá wọn oòrè ìtọ́lọ́dì fi dá wọn lọ́lá rẹ̀ allamahumul kitaba wal hikma ọlọ́wọ́ bá alékẹ́lá fi mọ̀ wọn ìmọ̀ fi mọ̀ wọn ọlá wọ́n mà dájú ẹ̀sìn ẹ̀sìn yẹjú lọ́dọ̀ wọn wà allamahum ta'wila ọlọ́wọ́ bá kọ́ wọn bá ti túmọ̀ al-Qur'an ọlọ́wọ́ bá kọ́ wọn bá ti tẹ́kí ni ó bá ṣe ma ìtumọ̀ al-Qur'an wa faddalahum ala kú àwọn yòókù ní wá àwàn ṣe ara wọn tá ń wí rẹ̀ gbogbo àsìkò gbogbo ìgbàlẹ̀ máa rí wọn gbogbo ìjọ lẹ́tì máa rí wọn ọlọ́wọ́ bá alékẹ́lá ò ní bínú sáyé títí títí káwà sọ pé kò ní sólùmọ̀ láàrin wọn mọ́ àyàfìgbàtayé bá fẹ́ parẹ́ ẹ́ gbogbo àsìkò láàmà rí àwọn táwọn wí kí ní iṣẹ́ wọn tó wọ́n máa ṣe àwọn táwọn wí rafa'ahum bil ilmi ọlọ́wọ́ bá gbé wọn ga pẹ̀lú mẹ́ni lọ́wọ́ bá fi sàgbékà fún wọn ẹni tó ga ni wọ́n kí lọ́wọ́ sì fi gbé wọn ga bil ilmi wa zayyanahum bil hilmi ọlọ́run wá ọwá ṣe wọ́n lọ́ṣọ́ pẹ̀lú ìfarabalẹ̀ bihim yu'rafu al halal min al haram àwọn tán pẹ̀lú olùmọ̀ ni bíbẹ̀ wọn sísúnmọ́ wọn kíkẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn yu'rafu al-halalu min al-haram òun láfi máa ma kílà àwọn nǹkan tó jẹ́ tọ́nú ẹ̀sìn àtàwọn nǹkan tó jẹ́ wọn sáwọn tẹ́yìn pè láàfá aláwùjọ tí ṣe bá ṣe rí nìyẹn tí tẹ́yìn bá ní ń sọ àmọ́ ma halal àmọ́ ma yẹn wá yí yí yí yí bí ṣe ń yí tó ìsọkúsọ náà because ọ̀rọ̀ tó sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o kò ṣe yí síbi kankan kò síwájú kankan tó da fọ́rọ̀ kò sí ọ̀nà kankan tẹ́ lè fi gbà bọ́rọ̀ iye tó lè da. àbá ló ṣe mistake gan ni ah. àwọn irú àwọn wọ̀nyẹn lọ́sọ fún pé àfáà dí ọmọkùnrin tó à ah. tó ń sọ ìyọ́lọ́ gan ká wáyé ká tó wá ní kìyàmá rọ́bàná ti náà fi dún ní a hassanatan ayé lànà bí kọ́kọ́ tọrọ ẹ̀rí nù tẹ́gbáyà kọ́nà ló mú wá wàláì fi hàkí kan tótọ́ láti náà fi dún ní a hassanatan lọ́kọ́ sáájú tótọ́ ẹ̀rí tí ó mọ̀ fi pè é lọ sí kí àfá ọwáyé ni àkíní láwọn bá wáyé gẹ̀rà óyá wo jẹ́ sọ fún ẹ mọ́kà lílọ arùpọ̀ ẹ̀sìn àbúpẹ̀sẹ̀ kan tọ́bà lówó lọ́wọ́ lọ mọ́kà owó kówó náà rí lọ mọ́kà zaka owó kan fi yọ wọ́n ní àbá wáyé o wáyé gidi gan so fáwọn yí wọ́n bá kìí amáyà jẹ́ àbẹ́ẹ̀kọ́ ni ẹ̀dàkùn gbogbo lè tán wí ní sin ṣúfà ní àbíkẹ̀ṣẹ̀ ìrújú ní àbíkẹ̀ṣẹ̀ ìrújú bóò ní ó ṣe bọ́ sí làkàrí ti ẹ̀rẹ́ta pé owó sì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí ayé nìtàn pé wọ́n náà fẹ́ wà ẹ̀mí rẹ̀ wà kọwàá rẹ̀ ìta tó sọ fún ọ wípé kó tó máa tó kó nǹkan kan àbí wọ́n wọ́n mọ́ nǹkan àwọn náà ìsàyí má wáyé àbí ọ̀sáàrí wọn wá sí dídí lọ bá sílẹ̀ bá ti má ọ̀sáàmọ̀kún wọ́n jáde wọ́n wájẹ̀ mú lọ kí náà wọ́n jẹ máa ìtò fi gbégbé sí ayé rọrùn ní ìtò fi gbégbé sí ayé rọrùn làwọn náà wá káàkiri wọn ní wà lọ́nà haramu ni wọn dẹ̀ ní wà mẹ́yà dèdè tán bá rí náà ni wọ́n rí eré tí wọ́n <coughs> àwọn àfáà àwọn olùmọ̀ tó bá ń bẹ láwùjọ wa àwọn ní ó jẹ́ ká mọ̀ mọ̀ ìntọ́ lẹ́tọ̀ tọ́nà bá ṣe lẹ́tọ̀ àti nǹkan tó jẹ́ wọ̀ wal haqqi minal batil ọ̀dọ̀ wọn láti máa mọ̀ òdodo yàtọ̀ sí ìbàjẹ́ yọrọ àwọn ni ó máa ṣàlàyé fún wọ́n ní fi yín sínú iyèméjì wà gbọ́ọ̀rì minal nafi' àwọn lẹ́jẹ̀ ká máa tó lè kó nira bá wa àti tó lè sí wá láǹfààní tó bá sí nǹkan báyìí yóò kó nira bá wa láyé àtàkì yáma tó bá yóò kó nira bá wa nísìn ìnira ayé làwọn ẹgbọ́ yé àbí torí tẹ́rí wá sí ayé ojoojúmọ́ là ń gbọ́ ojoojúmọ́ làwọn ń sa wá sí ayé fún wa àwọn òbí wó sí wá sí ayé fún wa láwọn àdúgbò ọmọ adákùntorí ọlọ́run adákùntorí ọlọ́run ìrànlẹ́tọ̀ kò gbọ́dọ̀ yóò lù sí <laughs> ìrànlẹ́tọ̀ yìí ká ẹ̀rọ mẹ́ta ọgbọ́nà yóò lùsì torí ọlọ́run ẹ̀pá yẹ pé wọ́n gẹ̀ náà lórí gbogbo gbogbo lápàjá kó jẹ owó nàìjíríà ní pọ̀ ọgọ́bà kó jẹ náà ni ah. <laughs> ẹ́ àwọn ará àwọn ọmọ ọgbọ́n <laughs> àwọn èèyàn rí mọ́tò gbé jáde agbádá yóò sì gan bá gbogbo yẹn ní sí tílé láyé ń dán tágbádá yín gẹ́gẹ́ rí mọ́tò gidi sọ̀kalẹ̀ nínú ẹ̀ àwọn èèyàn gẹ́gẹ́ bá ti ṣe dábàá yọmọ gbà <laughs> so àwọn wọ̀nyí rẹ̀ àgbọ́rù nǹkan tó lè kó orú burúkú bá in tó lè kéré burúkú bá yìí

ntọ́dá àti tí ọ̀dá àwọn aláàmàfí ní ọmọ jíká gbọ́ yìí fàbdùhù ma'àrí ta ní sọ̀rọ̀ ìjọba al'ájúrí fàbdùhù ma'àrí ọlá àwọn aláwùjọ òtòbí púpọ̀ wà kọ́tọ̀rùhùn jẹ̀zí sẹ́ráwà fà tàgbà kò bá dé bá wọn olè o ṣẹ́rí tí àfà bá fi yàyàkú yàwọn olùmọ̀ wọn ní dálọ́rùn àfà wọ́n fa àwọn èèyàn dání bó ṣe ma ní ọmọ wọ́n kó àwọn èèyàn dání because ìmọ̀ ń bẹ lára wọn tí wọ́n èé dá sọ́nù nìkan àwọn èèyàn náà pé ẹ eh, ah, kíni ṣe bí sheikh kìíní ni ẹ sheikh kìíní àwọn ẹ̀bá ṣe nímọ̀ tó àwọn yìí wọ́n nímọ̀ gan in fact àwọn yìí lọ kẹ́kọ̀ọ́ níbi tí kíní wọ́n gbá certificate yìí náà wọ́n ni lájẹ́ sí máa kankan yẹn ló fi jẹ́ sí àmọ̀ ìbẹ̀ ọlọ́wọ́ba kó dákun kó mọ tọ́ àwọn olùmọ̀sọ́nà tó rùn mọ́ bá yẹ gẹ̀rẹ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ti yẹ gẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ tó bá yẹ pé fọ́tò ọ̀dá ni ẹ̀yin orí ṣe kìíní kàtí ya fọ́tò ni ẹ̀yin wàhálà tí ń jẹ pọ̀ jùgbọ́n kan lẹ́mọ̀ mú kankankankan gbogbo kan lẹ́mọ̀ mú kankankan ṣe kìíní ya fọ́tò náà ẹ̀yin mú lẹ́rí pẹ́lú àwọn tó ń lọ wà ní mọ́tò táwọn tó ń ka kùránì bí mọ́ rí gbà nábì aláwọ̀sọ àdọ́wà gbogbo ẹni tó ka kùránì yẹ ti túbà ọ̀ náà bá kọ́nà kùránì kú gbà táwọn bàyẹ̀ nínú àti táwọn bàyẹ̀ kọ̀ọ̀kan wá náà ọlọ́mọ jẹ́ kí wọ́n lè padà síbẹ̀ mọ́ in àwọn olùmọ̀ in táwà nẹ́bí ọlọ́run ọba àlíkẹ́lá wá ṣe láyé ni wọ́n jogún hadithu tí ó gbélé lẹ́sẹ̀ ó wà ní súnmọ̀ tìrìbí anábi sallallahu alaihi wasallam sọ wípé al-ulama warathatul anbiya sẹ́rà àwọn nẹ́bí ọlọ́run ọba wa innal anbiya'a lam yuwarrithu dinaran wàlá dirhama ṣe wá rí àwọn ànábì ọlọ́wọ́ bá tá a ní àwọn àfáà jogun wọn kìí ṣe ogún owó ogún dúkìá làwọn àfáà jẹ lọ́dọ̀ wọn àwọn ànábì ọlọ́wọ́ bẹ́yìn muslim inna ma'sharal anbiya la la la nura àwọn ànábì ọlọ́wọ́ bá dúkìá yìí tàbá fílẹ̀ wọn kí ń jẹ lógún sí àwọn ìjọba àwọn ànábì ọlọ́run àmà ìtàrọ́kì náà sọ̀dàkọ̀ gbogbo ń tàbá fílẹ̀ ló níbi kí ayé wọ́n fi ní pé jẹ dúkìá wà nẹ́bí ọlọ́wà ewọ́ ní ọgbọ̀rọ̀ jẹ́ so lẹ́mí wọ́n rí tún dínà wọn wàlá dírhàmà wọ́n yẹ fogún owó dúkìá rẹ̀ fáwọn èèyàn láti jẹ tó bá láwọn àfáà jogún wa ìnáma wà rọ́sùn ilmà ìmà ni wọ́n máa ń jogún fáwọn èèyàn sọ́wọ́n àfáà jogún ìmà táwọn nẹ́bí ọlọ́wọ́ bá gbé wá àwọn olùmọ̀yẹ ṣe ti rí wípé bàtà táwọn nẹ́bí ọlọ́wọ́ bá bọ́ọ̀lẹ̀ làwọn ṣe kí ni ni wọ́n kẹsẹ̀ bọ̀ ni wọ́n wọ̀ ṣé bàtà tá nẹ́bí sì wọ̀ lọ́kọ́ọ́lẹ̀ lẹ́yìn sì wá wọ̀ báyìí ìwọ olùmọ̀ lágbájá yìí ṣé bàtà tàbí ẹni sí wọ̀rí sá wọ́n náà mọ̀ pé kèdè bàtà tàbí lọ́wọ́ yìí pàápàá jùlọ níbi àwọn mọ́sálà báyìí báyìí báyìí báyìí wọ́n náà mọ̀ pé bàtà tí bàtà lọ́wọ́ kèdè tàbí bí tó dára bí ọ̀gọ̀ irú bàtà wà lẹ́nì kọ́mọ́lẹ̀ ẹ̀rí mi gbọ́yé irú nǹkan tó ń pèpè sí yìí irú nǹkan tó ń ṣe yìí anábì kọ́ ló ṣe bẹ́ẹ̀ kéṣọ́lá anábì ló ti jogún eléyìí àbíkó kókún kókún ilẹ̀ ni ẹ̀rí mi gbọ́yé àbí kí èèyàn fi ogún tí ó jẹ lọ́wọ́ àwọn ànẹ́bí ọlọ́run yìí àbí kó filẹ̀ tó bá fẹ́ jẹ́ ìkan náà tó jogún àwọn ànẹ́bí ọlọ́run bá ṣẹ́rí gbogbo àkíbà tí èèyàn bá ti rántí tóun náà bá dẹ̀ tí wọ́n pé ah, ogún àwọn ànẹ́bí ọlọ́run bá náà lájẹ tó rí ra ẹlómi mà ẹjọ́ lásán torí pé alhamdulillah ọlọ́run bá kẹ́ mi pẹ̀lú pé irinṣẹ́ ẹ̀mọ́ wà lọ́dọ̀ mi àwọn èèyàn náà sí ọlọ́run sì ní káwọn èèyàn náà rí mi bẹ́ẹ̀ ma wá check ara rẹ̀ pé in tí mo fẹ́ sọ yìí lórí ọ̀rọ̀ yìí ṣé bàtà pé mo fẹ́ wọ̀ ni àbí bàtà àbí gbàlódé bàtà ẹ́ tó o bá ti rí pé gbàlódé bàtà ni bọ́ bàtà gbàlódé lẹ̀ wọ́ tànẹ́bì wo bàtà nẹ́bì lọ́yẹ kó wọ́ kò yí bá yín sìn ogún ànẹ́bì lọ́yẹ kó jẹ àwọn yìí rèé wa qurratu ayni awliya àwọn tó jẹ́ ọ̀rẹ́ ọlọ́run àwọn wòlíì ọlọ́run tó bá ti rí àwọn àfà ìmọ̀ mojú wọn tutù pé á ah, tẹ́yìn bá ti ń bẹ láàrin wa lẹ́yìn olùmọ̀ àárín ẹ̀kà pé dáadáa ó sì máa báwọn èèyàn tó lẹ́yìn ilẹ́ wàlhìtánù filbihari lahum testaghfiru ṣẹ́ráwọ̀ ẹja tí ń bẹ́rú odò وان sàdúwà wọ́n tọ́ àforíjì fáwọn àbá àwọn ẹja tí ń bẹ́rú odò <laughs> wọ́n tọ́ àforíjì fún wọn nítorí pé àǹfààní àwọn olùmọ̀ ọdọ́dọ̀ àwọn ẹja ní odò ọdọ́dọ̀ àwọn ẹja ní odò gbogbo ẹ̀dá lọ́kárí wal malaikatu bi ajnihatiha lahum takhadu àwọn màláíkà látàrọ láti ń bẹ fáwọn olùmọ̀ yìí wọ́n a máa rẹ ìyá pa wọ́n lẹ̀ láti fi pọn wọlé wọ́n lè lẹ́mọ́ fi kìyàmẹ́ ti báyìí àbíyá ìtẹ̀ṣfáìrù ibi táwọn olùmọ̀ lọ́ládé tó bá díjọ́ pé dàkìyàmọ̀ lẹ́yìn àwọn ànẹ́bí ọlọ́wọ́ bá kéèsì ọláwọ́ tó wá ní mọ́ lórí tí wọn nìkan yóò tó kárí àwọn èèyàn lọ́jọ́ gbìdà kíyàmà pé wọ́n tó sí pé àwọn èèyàn lẹ́yà wà nẹ́bí ọlọ́run bá majalisuhum tufidu al-hikma àwọn ìjókòó wọn yóò máa fún èèyàn ní ọgbọ́n ẹ gbọ́ sí yìí tẹ bá wọn kí sọ̀rọ̀ òṣèlú ni wọ́n wá sọ tí ẹ ṣe wá rí nísìnyí ọjọ́ wá sànù lọ́wọ́n jẹ sàánú wákàtí rẹ̀ lómi tàbí pàrọ wọn nígbà tẹ́ yìí ṣe àwọn jẹ́ ń ka kókó onúwé ìròyìn ó jẹ́ ní pé tá bá jókòó wọn pẹ̀lú àwọn àfá ọ̀rọ̀ òṣèlú láàmà gbọ́ ẹ́ nítorí ká máa gbọ́ ọ̀rọ̀ hikma ọ̀rọ̀ ẹ̀sìn tájòkó pẹ̀lú wọn tí bẹ̀rù ọlọ́run bá ó máa wà lára rẹ̀ pé masha Allah tán bá sín ẹ̀rẹ̀ kọ pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú ma wọ́n fi dìde tẹ́ bá jòkó pẹ̀lú ma wọ́n fi jòkó tẹ́ bá bà wọn lásán lọ bá bà wọn lọ́wọ́ pẹ̀lú ma wọ́n fi bà wọn lọ́wọ́ tó bá ṣe nǹkan tí ó tako ẹ̀sìn lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó pẹ̀ sákèsí gbogbo nǹkan bá tàwọn takuwa ń bẹ lára wọn tó bá rí wọn ní jòkó wọ́n rẹ̀ ju wọ́n lẹ̀ wọ́n ní wò kú wò tẹ́ bá rẹ̀ nìkan tó ṣe jákújákú kan wọ́n pè sákèsí ọlọ́run kò fẹ́ nǹkan tó ṣe yìí kéré àwọn wọ́n ọkẹrẹ gan láwọn tó yẹ pé tí àwọn oníbàjẹ́gẹ́ bá rí wọn àwọn oníbàjẹ́gẹ́ ò nílè gbájú yẹ wọn pé bàbá tó gbájú ní àfáwọn oníṣìíṣìí ní ọmọ sí wà sí fólú ààrẹ yìí àwọn bàjẹ́ máa pẹ́ nẹ́gbà wọ́n máa pẹ́ nẹ́gbà nítorí pé wọ́n ti mọ̀ yí pé mo bá kọjá wájú lé rẹ̀ àfikún pè sí tọ́lọ́ lákọ́kọ́ bàjẹ́ fún àbẹ́ẹ̀kọ́ yìí majalisuhum tufidul ilm tufidul hikma ìmọ̀ ní jẹ́bẹ̀ hikma ìmọ̀ ní wọ́n bí àìmẹ́lìhìm yanzajiru ahlul ghafla iṣẹ́ wọn tí wọ́n ń ṣe yóò jẹ́ kí àwọn tí wọ́n ti fọ́nú fọ́ra tẹ́ ti yà ìmàkan nípa ẹ̀sìn yóò jẹ́ ká ma tají pé ah, ah ọmọ ẹ̀kí ṣe kí ní tòótọ́ ìwà pẹ̀lú wọn yóò jẹ́ káwọn yẹn máa lékún níbi dáadáa torí pé ẹ máa rí gbogbo ìwòwò iṣẹ́ tí ó máa jáde lọ́dọ̀ wọn pátápátá ah, àwọn olùmọ̀kan bẹ tó jẹ́ pé tẹ bá wà pẹ̀lú wọn lásán ẹ̀yin gan ojú ó sì máa tì yín lórí àwọn nǹkan tẹ́ ń ṣe ẹ̀ sì nílé sàwọn kankan ẹ̀yìn tó máa kẹ́kọ̀ọ́ lára wọn pé àwùtọ́ ni o tọ́ wà pẹ̀lú wọn ẹ̀ rí pé masha Allah táwọn kọ́ bá kọ lásán lọ́mọ ní sàn kìnnì fábílì wọ́n lọ́wọ́ pé àjọ ah, mo ti sì gbẹ̀yìn ọ̀tọ́ ah, ọmọ yìí ọmọ yìí kì í ṣe kìnnì yìí ẹ máa pẹ̀lú ẹwọ mọ́sálásí báyìí ibi tẹ́yìn tí ń jòkó lọ pẹ̀lá pẹ̀lá Allahu akbar tahiyyatul masjid ojú bó ti wọ́n tó jòkó pé ọlọ́run tí jòkó máa jòkó yìí sọ́mà ìwọ́n ti lárẹ́jọ kó pè yìí òun wò pé ah, àkọ́kọ́ kiri ọlọ́run náà ọmọ náà fi làrákà méjì wá ìwọ́n tó jòkó gan ojú òfin ọ àbójú òní fi hàn ni bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ẹ́ báwo olùmọ̀ ṣe rí nìyẹn hum afdalu hum afdalu minal ibad àwọn wọ̀nyí lọ́lájú àwọn àjọsìn fọ́nà lásán lọ àwọn wọ̀nyí àwọn olùmọ̀ wọ́n ní ọlájú àwọn tí kàn jọ́sìn fọ́nà lásán tún wọ̀n ní màlọ́ àwọn náà ní ọlá ṣùgbọ́n kò tó ti kíni kò tó ti ti wọn wà a'la darajata mina zuhad àwọn yìí yípo wọn ga ju ipò àwọn aráyé sánìkan lọ kò yẹ báyìí sí nítorí ẹ̀rẹ́ ṣẹ́rí àwọn nǹkan tí ò ní láyé ní máa ń jọ ẹ̀lójú gbà mí ẹwà àwọn tẹ̀bìrì yìí ibi kí alákọ̀ọ́kọ́ náà kò sí ya èmi ò sì ní zúdù bí kẹ́yà máa ṣe bí ọ̀dẹ̀ mi òbí tó ṣe ní ohun kí ni zúdù sí ń bẹ lára àwọn tẹ̀bílìgì tí kìí bá ṣe in tí èsì ara ìṣẹ̀tẹ́ pè ní zúdù ṣùgbọ́n táwọn èèyàn bá rí wọn ní ah, àwọn yìí lẹ́ni ọlọ́run tó yẹ pé gbogbo gidi tí gidi ń bẹ lára wọn àwọn ẹni tó yẹ sí pé ẹ̀tí ọ̀nà tábà ìsìn ṣùgbọ́n dèdè aṣọ tábà ní ìyọ́ màmá ẹ̀ sì máa rí pé ah, ẹni yìí bóyá kò ní dájọ́ mẹ́ta náà lọ tẹ́yìn gó rí pé ah, aṣọ yìí kò ju mẹ́ta náà lọ kí ló fà á òun ni wípé kò fẹ́ kọjẹ́ sí pé yóò máa kó ayé jẹ púpọ̀ ìṣúrúdù nìyẹn ẹ sì lè má máa rí ju lẹ́sẹ̀ rẹ̀ ju bàtà kan àbí méjì lọ ẹ̀tí ọ̀nà tábà ìsìn ṣùgbọ́n bàtà òun yóò máa pọ́líṣì ẹ̀ ìṣe pé ní bàtà wà bu ẹ̀tí ọ̀nà tábà ìkéde zúdù ní kí bàtà bu èèyàn kí lọ́dún tí bàtà yìí fi bú báyà lájì àṣẹ zúdù ni ó ti ti zúdù ṣe zúdù kan náà ń pè yẹn kò tí yẹ bá ń sìn azúd orí ẹni àrídọ̀ bí kọlí díẹ̀ tọ́lọ̀ bá fún yàn kó tó yàn kó sì tẹ́kíyàn ti tẹ̀ lọ́rùn kó sì mọ́ wà lékún àwọn yìí táwọn yìí rẹ̀ wọ́n ní ọlá wọ́n ga nípò jọ wọn zuhad lọ hayatuhum ghanima àwọn olùmọ̀ nìyẹn ẹmọ fi ṣe ròyìn wọn ṣe pẹ́ pẹ̀lú àwọn ròyìn sìn àmọ́ mọ́ta lórí mọ̀ báyà hayatuhum ghanima ìsẹ̀mí ayé wọn bí ẹni pé yàn kórè ojú ogun ni ìsẹ̀mí ayé wọn kún fọ́pọ̀lọpọ̀ àǹfààní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ẹ ò ní máa rí wọn ká máa ṣe hàràhàrà nídìí ayé ká máa ṣe hàràhàrà nídìí ipò kódà wọ́n kéré gan ní kẹ máa bá wọn lẹ́nu ọ̀nà àwọn salatin àwọn aláṣẹ ẹ̀ ní máa bá wọn bẹ̀ tó láwọn àfáàjẹ́ pé àdánwò ni kí ẹ máa lọ sẹ́nu ọ̀nà àwọn aláṣẹ àdánwò ni tẹ́ bá fi lè rí wọn lẹ́nu ọ̀nà àwọn aláṣẹ wọ́n fẹ́ lọ sí nàṣíhà fún wọn ẹ̀gbọ́n mi yíṣá kí ṣe pé wọ́n wà nǹkan kan kí wọ́n wápò bí àwọn mùsùlùmí náà àwọn mùsùlùmí àhá ah, ah, ah. wọ́n bí ayípọ̀ tẹ́ bá fi lè rí wọn lọ́dọ̀ àwọn aláṣẹ wọ́n naam tẹ́ ń bá mi lọ àwọn yìí rẹ̀ ẹ̀lájẹ̀mọ́ tẹ́bá tí tásìkò náà ti tún sọ fún mi nítorí ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ tí ó kéré báyẹ̀ dédé tí Ọlọ́run bá sì ní kárí sọ́nà lẹ́yìn àrísọ̀ ó ti báyìí sí àní títorí pé ọ̀rọ̀ tó kẹnu ní káwá bá àsìkò ajẹ́ àbí ká dá lágara àsìkò tó yé àwọn yìí rẹ̀ wọ́n ní wà mautuhum musiba ikú wọn ah musiba ni o nítorí ẹ̀ bá gbọ́ pé àáfàá kú ẹ̀sìn olùmẹ̀sìn ẹ̀ṣẹ̀un tẹ́ bá gbọ́ olùmọ̀ kú ó yẹ ká máa bànú jẹ́ kódà ó yẹ kó mi bọ́ lójú wa ṣẹ̀pá ànábì òní tẹ́yẹ̀ bá kó mi má bọ́ lójú yàn ni ṣẹ̀pá tẹ́kì ní ha aláàánú wà lọ ọlọ́run òfòdé àgbákò rẹ̀ ìwọ ọlọ́run òfòbó àgbákò bò tó bá ní anẹ́bì náà sunkún nígbà tí Ibrahim kú agbẹ́kọ́ ni omi ń jáde lójú ẹ̀ tó bá olùmọ́ bá bá pọ́pá olùmọ́ kú kó mi jáde lójú wa pé hẹ́ mùsíbà rí tó jẹ́ máa túhù mùsíbà ikú wọn mùsíbà rí dákùn ẹni tó wá kú ládìgbò ah alhamdulillah dígbò yóò tó sinmi báyìí ibi ọmọ ibi ọmọ wúwú ni eré ọmọ gígé ni ẹsẹ̀ ọmọ sẹ́lẹ̀ mi máa ń sọ fáwọn èèyàn pé àdúgbò táwọn oníjàlá bí bá wà ẹ̀dàkùn tí ó lọ́nà bá ẹ̀mọ́ tú àwọn ọmọ ilẹ̀ jù kú tú ẹ̀sìn mẹ́jì kan rìn ìwọ àgbàlagbà gan mọ́rin di alẹ́ because eré ìgbà kan ní gbọ́mọgbọ́mọ gbàgbàlagbà gbàgbàlagbà ní nísìnyí o láàrin ìṣẹ́jú márùn wọ́n ti ma wọlé uncompleted video kan wọ́n sì parí rẹ̀ pátápátá alẹ́yìn ọmọ wọn ni ẹgbẹ́ ilé yín kọ́ tí ò ilé jẹ́ ọ̀sàbọ̀ ní sì ń yọkùn ní sì ń dán bí ẹ mẹ́bòó kò sì níṣẹ́ kò sì lábọ̀ ìyàwó kẹni fífẹ́ ìkejì fífẹ́ ẹ̀kẹta fífún lóyún ẹ̀kẹrin gbígbà <laughs> ẹ ṣeun àwọn àlè rẹpẹtẹ táwọn ìyàlẹ́ wọ́n sì gbọ́dọ̀ gbé àbí wọ́n ti ń go mọ́tò wọ́n ti ń gbàlejò ẹ̀yìn sí láwọn èèyàn ńláńlá tẹ́ wọ́n wá sẹ́yìn rò wípé wọ́n agbàkéwú ni wọ́n agbàkéwú wọ́n wá gbà kéwù wọ́n wá gbà sírí ni wọ́n wá wo sẹ́ni wọ́n wá pàwọ́dà ni wọ́n wá sáájò ni àájò ti jo imani dànù wọ́n wá jo imani wọn ni imani dànù ti rẹjọ wọ́n wá jò lọ́dọ̀ àfá alájò tó wọ́n bá wọn jo imani wọn dànù wọ́n yọ abẹ́rẹ́ ti ya fi gún imani wọn tó ti wú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àjò wọ́n bá rí jòtán yóò jò pátápátá bí ò rí jòtán yóò jò díẹ̀ bẹ́ẹ̀ nítorí irú àwọn wọ̀nyí tó yẹ pé wọ́n ń dàdúgbò láàmú àfáà tó bá bẹ̀rẹ̀ báyìí èfi yíò wà lè dá gbogbo àdúgbò àmọ̀ kí aláàjì zaka ti bẹ̀rẹ̀ ẹ̀dàkùn ìwọ̀n bìrún mọ́kànlá ọkọ̀ zaka kà bọ́ sí lẹ́rú ní o mọ̀bọ̀ ẹni tí yẹ́ mẹ́mẹ́ bí o wọ́n kí mọ̀ ń bá wèé mẹ́ ọmọ orí o wà wẹ́ẹ̀dà aláàjì ayé tó ti wá bẹ̀rẹ̀ nítorí ọlọ́wọ́ aláàjì ayé tó ti ń jó la àwọn jàrà bí jíjẹ kí ní àwọn jàràbí ti ṣe kìníkà kìníkà tán ṣe níṣe pé wọ́n ma gbé gbòòrò wọ́n wà lọ kọ́lé sáwọn new site tí ẹwà ráwọn new site tẹ́lọ gbé tẹ́lọ kọ́lé sí ẹ̀kà mọ́ni wọ́n wà bẹ̀rẹ̀ kọ̀kan wá jó sẹ́ni ṣe ẹ mọ̀ bẹ́ àbí headquarter ni ẹ wọ́n wà lọ mọ́ jó sẹ́ mẹ́ àfà ẹ wá ní gbádùn ládùúgbò ó sì gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn bàbá ilé yín àwọn yàrá yọ̀bí bàbá kẹjẹ o kẹjẹ o àwọn gbọ́dọ̀ bá o kẹjẹ o ọmọ wáyà já o ọmọ wáyà já o ẹ̀kọ́ ọmọ àfàrílà ìjẹ nẹ́pà sábà tó kọ́ wáyà já àwọn yóò wọ́n máa ń pààyàn ní jẹ́bẹ̀ wọn wọ́n máa ń pààyàn ọmọ wáyà já o mi ò sí mẹ́ o ọmọ sí ọbẹ̀ jẹ́jẹ́ ní ilẹ̀ tó ń kúrò nípa lórí sókè nítorí mọ̀ rí ni o ẹ̀dàkùn sáwọn olùmọ̀ náà àwọn olùmọ̀ tẹ́yìn gan mọ̀ wípé ẹ̀dàkùn torí ọlọ́run kí làwọn kí ni alfa kí làbá tata wa gbé wọlé tí ń rin sinsinsin yìí àpò yìí kàn wá rin àbá àbá àbá àbá tata wa lọ rẹran pàtàkì tẹ́ ìwọ́n òpin tẹ́ ẹ bá tú àpò tí ń rin rin rẹ̀ mẹ́nu mọ́lẹ́bà ń bẹ̀ kí ṣe ẹran pátá ẹrin ìyàn ni tòótá bá yẹ ó tẹ́sì máa gbọ́ àwọn olórùn gbà mí pé tẹ́gbẹ́ ẹgbà mí ẹgbà mí ẹgbà mí nígbà tó bá yá báyìí lẹ́bàá gbọ́ pé ẹ̀gbágbọ́n máa pátápátá àbá wọ́n ti tó mú ìwọ̀n balẹ̀ nu ẹni jọ́ gbapá ti gbapá ẹni jọ́ gbọkàn ti gbọkàn ẹni jọ́ gbabẹ́ ti gbabẹ́ àbá wọ́n á sì ní àwọn kòkò kan báyìí tó máa fi ń jó wọn àbá yóò ti gbóná tí ó ti pọ́n wọ́n ń sọ sí báyìí lẹ́ẹ̀kan báyìí ó dẹrú ni ẹ mọ̀ wọ́n ibi olóńgbò wọn ti bẹ̀rẹ̀ àtọ̀gà àtẹyẹlé àtàsírín àbẹ́rẹ̀ olórin tẹ́jú máa bẹ̀rẹ̀ nu àti ká máa pakọ́kọ́ káàkiri àdúgbò káàbà máa pakọ́kọ́ àgbàlagbà kọ́ máa pakọ́kọ́ eré tó ti bá jì tí ọ̀bá ní pakọ́kọ́ mọ́ yóò fá ọmọ kéékèèké lówó ká lọ pakọ́kọ́ wá ṣẹ́rí tó bá pakọ́kọ́ pakọ́kọ́ àjẹnú ò ní padà gbá kọ́kọ́ mọ́ ẹ̀jẹ̀ kọ́kọ́ ṣùgbọ́n olùmọ́ ọkọ̀ gbàtẹ̀ yẹn bẹ́ẹ̀ kọ́kọ́ mọ̀ gbàtẹ̀ ẹran náà ẹran tó bẹ́ẹ̀ tí ó bá gbàtẹ̀ ẹran yẹn tó wà sọ fún pé ẹ lọ wá ẹran dúdú tí ò ní funfun kankan ẹ lọ wá àbí ẹran dúdú tí funfun ká ojú rẹ̀ báyìí àtẹsẹ̀ rẹ̀ àbádìẹ dúdú tí ò ní funfun kankan àbádìẹ funfun tí ò ní dúdú kankan àwọn tí wọ́n ń ta adìẹ lọ́jà tuntun náà àwọn náà ti wá ra adìẹ dúdú kan tó ní funfun àbí funfun ó wà mú ó wà nítò ọ̀bẹ tó wà fi tú ọ̀bẹ yẹn ọ̀bẹ gbọ́dọ̀ gbóná àwọn èèyàn ń ṣe aburú láyé wọ́n wà kí ọ̀bẹ bọ́ná yẹn wà gbóná ọ̀bẹ tó gbóná wà gbélé ẹran lọ́rùn ó fi tú tàbí kó mú asé ní báyìí wọ́n wà kó ogbò fún ẹ̀ jáde wọ́n ní lanú ẹ̀hùn wọ́n wà mú àtàrí wọ́n mú àti ìbọ̀ lẹ́nu láti ẹnu wọ́n ti fi àtàrí irú àwọn àfáà yẹn ẹ̀dàkùn tó bá kú tó bá kú ládùúgbò ẹ máa dunnú ni àbẹ́ máa yọ̀ banújẹ́ so àwọn àfáà gidi rẹ̀ mọ́tùhù mùsíbà ikú tí wọ́n mùsíbà ni àwọn eléyìí tẹ́yìn ń pè láàfáà yìí báwọn tí wọ́n bá kú mọ́tù tí wọ́n násùrù ni ikú tí wọ́n àrànsí lọ́jẹ́ fẹ́sìn ẹ̀dàkùn ẹjẹ́ kí n fún yín ní kéwùkà èèyàn rẹ̀ bá kú nísìn kí la

ibẹ̀ ẹ̀kọ́ rẹ̀ níkà lọ lónìí wọ́n ibẹ̀ ká níkà lọ bẹ̀ ni a bá kó àwọn ẹ̀rí wá bá mú lórí wípé báláburú bá kú pàápàá jùlọ ó tún wá jáláburú tí ń pè pẹ̀sáburú yẹn ìyá máa dunnú ìnítàn yìí àwọn èèyàn kan kú lásìkò ànábì tánàbí tó ń ẹ̀rí gbọ́ tánàbí bọ́ síbi sàárè ṣe ń tọ́lọ̀ ọba àlékẹ́ láti lájẹun fún yẹn ẹ̀rí lódòdó àbẹ́ lódòdó torí pé àwa o qad wajadna ma wa'adana rabbuna haqqan abẹ́ ti gbàgbé ní lójú ogun bá ti abẹ́yìn máa ń gbàgbé ni ẹ mo ti ń ya àbí ẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn bó ṣe rí nìyẹn ọ̀rọ̀ ẹ̀sìn bó ṣe rí nìyẹn fẹ́ báyìí sìn tí èyàn bá jẹ́ ààyè tó yẹ kéèyàn ti kánmà sódòdó ẹ̀kánmà sódòdó ẹ̀sí ọ̀nà sáwọn ìsìn ẹ̀kánmà sódòdó so òdodo rèé ó tóbi ju gbogbo ẹnikẹ́ni lọ sọ́ṣùwàlálà tásìkò èyàn bá tó àsìkò ọ̀tọ̀ ni mo kàyà síbẹ̀ ni náà wọn lásìkò mẹ́kù ìṣẹ́jú bíi mẹ́wàá àwọn wọ̀nyí rèé àwọn olùmọ̀tá ń wí yìí yudhakiruna al-ghafila àwọn tó ti gbàgbé tán jálá ìmàkà wọn máa rán wọn létí ọ̀rọ̀ náà wà kí báyìí lọ́nà bá wì báyìí lánà bí wì báyìí lá ṣe nǹkan báyìí báyìí lá yanjú eléyìí eléyìí tó ṣe yóò rí ṣe báyìí ni wọ́n ń ṣe yudhakkiruna al-ghafila wa yu'allimuna al-jahila iṣẹ́ àwọn olùmọ̀nù wọ́n máa kọ́ àwọn aláìmàkà sẹ́tìrí pé àti márùn ìyàwó olùmọ̀ báyìí abẹ́ ẹ̀kọ́ ni yu'allimuna al-jahila wọ́n máa kọ́ àwọn aláìmàkà lẹ́sìn la yutawaqqa'u lahum ba'iqa àwọn olùmọ̀ wọ́n èé ṣe ní táà máa ń retí pàdéwọ̀ bá wa látara wọn yá ẹ sọ́ra fún àfáàkì ni o ẹ sọ́ra fún o aláborí ni o bẹ́ẹ̀ bá ti súnmọ́ jù olùmọ̀kọ́ olùmọ̀ làwọn tẹ́wọ̀n tọ́kọ́ táwọn fi afá ẹ má fi lẹ́wọ̀ ẹ má súnmọ́ gbogbo bá ẹ láàyò tàwa kọ ìlẹ́hùn bá ikọ̀ àwòrán kan pé mùsíbà lè bá wa àbó mùsíbà lè bá lù àbí mùsíbà lè bá wùyọ látara wọn wàlá yóò kọ́ fún mi rọ ilà a ò sì bẹ̀rù pé òfò ó ṣe wá látara wọn a ò bẹ̀rù pé aburú ó ṣẹlẹ̀ sí wọn látara wọn nítorí pé gbogbo tá a máa rí lọ́dọ̀ wọn oore ni ẹ̀tí ọ̀nà sáà kìí ṣerú àwọn eré tó yẹ pé ń náà mọ̀ pé àfà má lọ wo wo fídíò lọ wò ní yàrá àfà ẹ̀yẹ o torí àfà ẹ̀yẹ ọmọ kan lọ ẹ̀gbẹ́ ọmọ tí wọ́n jọ ń gbénu lé kan náà ni ó sì hàn ní orí ẹ̀yin náà gbọ́ náà ẹ̀yin náà gbọ́ kéje kìíní ó ọ̀rọ̀ tó ọ̀rọ̀ agbọ́ ní inú Ìlọrin náà ni tí ọmọ lọ wo fídíò wọ́n jọ ń gbénu lé kan náà ni ọmọ sì lọ wo fídíò nínú ilé tiẹ̀ ní láti yàrá ìyá tiẹ̀ bọ́ sí yàrá àfà ẹlẹ́wù ẹ̀tù àbá sí hàn lórí àbá àti fáàkì ẹ̀sìn inú gámọ̀ ìkú ń gbé lọ sí kútọ́nu ẹ̀yẹ ń kọrin lọ́wọ́ ti bá ẹ̀dàkùn torí ọlọ́run àwọn ẹni àyíbá tò àbá kan aláburú ni ẹjẹ́ ìrọ̀jára yé díẹ̀ ìhun aláburú ni máa ń ṣe jára bí ìyàwó rẹ̀ náà mà wẹ̀ náà mà bó ṣe di lọ́jọ́ kan báyìí àwọn ìyàwó rẹ̀ bá sùn nígbà tí ìyàwó fi jí báyìí ìyàwó bá wá ọrùn abẹ́tì ìyàwó <laughs> bá yàrá ọlọ́run ní kó báyìí torí ọlọ́run ẹ̀dá fẹ́rẹ́ bá ń kúrò mẹ́ ọkàjọ rẹ̀rin ní <laughs> kí tó pariwo síta o nígbà táwọn ọ̀fẹ́ gbọ́ ó yẹ lọ sọ fáwọn mọ̀lẹ́bí ẹ̀ náà mọ̀lẹ́bá kùkà fáwọn tó lọ lọ́run ẹ̀yìn náà ó ti wájẹ́ sí ìyàwó yín <laughs> èèyàn láwà padà kólẹ̀ pé à nígbà tí nígbà tí ìsìnwá rí ọ̀mẹ́ inna lillahi wa inna ilayhi raji'un ẹ́ àwọn àbáṣọ pé ìyàwó tó mọ̀ wó pé ọlọ́run tó bá fi lè làmí tí mo rí bí jáde láfíà torí kò tún gbọ́dọ̀ tó ṣe jù toró ti pàkà sírí ni ní ọlọ́run dákun bó bá ti ẹ̀bá mẹ́pá ni kó ti ẹ̀sùn kọ́mẹ́ntì mẹ́jọ torí àwọn kan mọ̀ pé inú ewu ló ń wà abẹ́ẹ̀ mọ̀ ní irú àwọn <coughs> táwa ń pè láàfà láwùjọ rí ẹ má bínú tó yọ lọ́wọ́ bá sọ àwọn àfà yìí rèé bihusni ta'dibihim yatanaza'u al-muti'un ṣẹ̀rí látara dídá ìkọ́ wọ́n ń tẹ̀lọ́ lọ́wọ́ bá ní ó ti máa ṣe fàfà pé èmi màmílì èmi màmílì ẹ̀tànẹ́zà wípé ẹ̀kẹ́ kó máa jiyàn pé ọ̀dà kọ̀dà kọ́wù ẹ̀tànẹ́zà wípé èmi ń àkẹ́dọ̀ ọ̀dà kò fi lélẹ̀ fún mi àkẹ́dọ̀ kò nítorí pé husn tàjí ìwú mẹ́fún wọn kọ́wìn ẹlẹ́kọ̀ọ́ dáadáa wà bí jẹ́mí ìlì mọ̀ ìdọ́tìhìm yẹ́rù jẹ́ ìlmọ́kọ̀sìrò pẹ̀lú wá sí dáadáa tẹ́ máa gbọ́ lẹ́nu wọn àwọn tí wọ́n já láti ìdúnú ẹ̀sìn tí wọ́n ṣe ń tọ́lọ̀ ní kan ṣe ó ṣe kan ṣe ó sì máa padà náà àti ní kíní yóò dá o àfa olùmọ̀ tí ń bẹ ládùúgbò wa mo wà sí àràárọ̀ tá máa ń ṣe àbí sí alalẹ́ tá máa ń ṣe àbí sí olóṣooṣù tá máa ń ṣe ẹ́ wọ́n ti ní nǹkan báyìí dá àwọn èèyàn sì máa fi aburú lẹ̀ látara wà sí tó dáa tó ń gbọ́ lẹ́nu wọn. jami'ul khalqi ila ilmihi muhtajun gbogbo àwọn ẹ̀dá pátápátá lẹ́bùkátà ìmọ̀ wọn náà bùkátà máa wọ́n pé ẹ̀dàkùn ẹjí tó bá sọ fáwọn náà ká máa wádùgbò tiwa náà ẹ̀dàkùn sọ fún wọn ká máa wádù tiwa náà wọn náà bùkátà wọn níbi tí wọ́n rí pé orí ń bẹ lára wọn dé tó sì wọ́n tó dédé inú ẹ̀sìn dé abẹ́ẹ̀kọ́ ni so gbogbo èèyàn ló bùkátà wọn wàsàhíhù alaman khalafa bi qawlihi muhtajun wàsàhíhù alaman khalafa bi qawlihi muhtajun mo ṣe mistake ńbẹ̀ yẹn ṣẹ̀rí wọ́n ní nǹkan tí ó ṣẹlẹ̀ nǹkan tí ó wà ń bí ni pé wọ́n ní eré tó lálàáfíà ni pé àìlámàn kọ́lá pẹ̀lú kọ́lì gbogbo ẹnikẹ́ni tó bá yapa sí ọ̀rọ̀ wọn a ó sì ma ọ̀rọ̀ tí wọ́n láàrí eré tó lálàáfíà tàbí sẹ̀rí tàbí wẹ́ni ẹ̀ ibi ọ̀rọ̀ wọn láti rọ́rọ̀ tó lálàáfíà tàbí wẹ́ni ẹ̀ àtọ́ àtúláhùn jẹ́mí ìkọ́lì wàjíbàtún ká máa tẹ̀lé wọn lórun gbogbo àwọn ẹ̀dá ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn ní ká máa tẹ̀lé àwọn olùmọ̀ yìí kí ló dé ọlọ́run bá nígbà sọ pé ati'u Allah wa ati'u rasula wa ulil amri minkum nínú àwọn tọ́lọ̀ bá pa wá láṣẹ ká tẹ̀lé òun náà ni ulul amri minna àwọn tí wọ́n jẹ́ aláṣẹ nínú wa afọ́wọ́ الطاعة لهم من جميع الخلق واجبة والمعصية لهم محرمة kásẹ̀ wọn ọlọ́ọ̀bá sí ilé wọ̀ ẹ gbọ́dọ̀ ṣẹ̀ wọn tí ẹ bá ṣẹ̀ wọn yóò ṣẹ̀ lọ́ọ̀bá man ata'ahum rashad gbogbo ẹni tó bá tẹ̀lé wọn yóò mọ́nà wa man asahum anad gbogbo ẹnikẹ́ni tó bá ṣẹ̀ wọn tó yapa wọn irú ẹni bẹ́ẹ̀ yóò dẹni tó gun orí òdodo ما ورد على إمام المسلمين من أمر اشتبع عليه حتى وقف فيه فيه فبقول العلماء يعمل ọ̀rọ̀ kan ò ní dàrú máa àwọn olórí mùsùlùmí lọ́wọ́ tó fi wádẹ́ tó kóra jú pé àwọn mẹ́rin tá ṣe mẹ́mà ọ̀rọ̀ ìsì dàrú àfikọ́ jẹ́ sí pé ọ̀rọ̀ àwọn àfáà yìí ní òfin ṣe kíni fi yanjú ẹ̀ kí làwọn àfáà sọ ìsọ́dìrú ìròrí àwọn àfá tí wọ́n fi sọ́ fi sàlàyé ẹ̀sìn ibẹ̀ ni ó ti máa fi ó ibẹ̀ ni ó ti máa mú ìpìlẹ̀ tí ó máa fi ṣe ìpìlẹ̀ tí ó fi máa yàtàrí àlámà rẹ̀ wà mọ̀ wọ́rọ̀ dá aláhùmarọ́ ilmùsùlùmí na fi min hukmin láìmọ̀láhùn bí i fàbíkọ́lì yàmẹ̀lú ẹn kẹ́kẹ́ ò sì ní máa bá àwọn aláṣẹ mùsùlùmí ìdájọ́ tí wọ́n nímọ̀ nípa rẹ̀ àbíkọ́ jẹ́ pé gbólóhùn àwọn àfáà ni wọ́n máa lò wà àrọ́ ihim ìsọ́dírùn ìròrí wọn sí ní wọ́n ma fi ṣe ìpìlẹ̀ tí wọ́n ma lò tó ma fi ṣe ìpìlẹ̀ ọ̀rọ̀ wọn wọ́n máa ṣkàlà àìlákùdọ́tì musulmi na mishokmin fàbíkọ́lì ìlàmà yashkumun gbogbo tó bá fi lè dàrú tó rújú mọ́ àwọn adájọ́ musulmi àwọn adájọ́ ní ṣẹ̀ríà ní kọ́ọ̀tù musulmi ní kàkà òní máa dàrú mọ́ lójú kí làwọn olùmọ̀ sọ ń parí báwo lẹ́sí yẹjú àyà yìí báwo lẹ́sí yẹjú hadith yìí ìdájọ́ wo ni àwọn olùmọ̀ sọ wípé ọwà lórí masala yìí tó yẹ eléyìí báyìí ọ̀rọ̀pọ̀ ọ̀rọ̀pọ̀ fahum sirajul ibad àwọn ìmọ́lẹ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ wa manarul bilad àwọn wọ̀nyí rẹ̀ àmì mínárẹ̀tì ìlú ni wọ́n sẹ́wọ́n pẹ́tàpẹ́ mínárẹ̀tì ni nítorí pẹ́tàpá ti rí àdá mọ́sálásí àwọn àfá àwọn olùmọ̀lá àwọn àmì tó jẹ́ kí ta bá ti ń rí wọn a máa dá mà pé orí ń bẹ́nu lóyìí ẹ́ bá ṣe máa dá orí mà pé ń bẹ ládùúgbò kan pẹ̀lú kíni pẹ̀lú mọ̀náàrù mọ́ṣálásí náà wàkọ́mùl umma àwọn eléyìí rẹ̀ wàkọ̀wàmùl umma kọ̀wàmùl umma ni wọ́n àwọn àwọn ni orísun ìmọ̀ ẹ́ hum ghaibu shaitan àwọn wọ̀nyí àwọn ni tí shaitan mọ́ ń bínú sí tí shaitan bá ti rí wọn láwùjọ báyìí inú àbí yá àwọn tí ń gba wọn yàlá lọ́wọ́ mẹ́rin àwọn tí ò ní jẹ́ orí burúkú kó báwọn yàrí tí ń bá ti kéré burúkú báwọn yàjá tí wọ́n bá ti ń dùn àwọn ilé ìlú tó jọ wọ́n kúrò ní ògbèkún ni inú ọmọ wa bí shaitan so yé so bihim tahya qulubu ahli haqq pẹ̀lú wọn ó ní ọkà àwọn ẹni olódó máa fi ń yé ọ̀rọ̀pọ̀ ọ̀rọ̀pọ̀ àbáwà al'ájúrí ó kí àwọn àfá lọ nínú tí a yìí tó jẹ́ sí pé gbogbo àwọn eríkì tó kì wọ́n yìí òun ni àwọn ìròyìn tá fi ma àwọn ẹni òun ni àwọn ìròyìn tá ma àwọn olùmọ̀ so ti bá yìí so a ní ṣókí ọjọ́ mi ti lọ gan wà ilá mo tó ní muqaddima alimam ahmed rahimahullahu ta'ala lọ́wọ́ nígbà táwọn náà ọ̀rọ̀ akọ́sọ sí wọn náà tọ́sọ nípa àwọn olùmọ̀ nínú tíra wọn tàbí sọ lúrúwú lágbọ̀nà kàwọn sí àtàwọn sífàtù mi, àwọn ìròyìn míì yẹ́ sí pé agbọ̀dọ̀ rí dára àwọn olùmọ̀ ṣe rí nùròyìn tàgbọ̀ fi dára àwọn olùmọ̀ pé manhaj wọn ti ó gbọdọ̀ clear ìlànà tí wọ́n rìn ó gbọdọ̀ clear ó dẹ̀ gbọdọ̀ bá ìlànà àwọn sálàfù níbi gbogbo nǹkan ṣẹ́ra wọn àfa àwọn sí pé in tí ó máa ga lẹ́nu wọn gbogbo nítorí ó dẹ̀ máa kó bá wọn tí ó máa kó bá lójẹ́ bá wọn lókùn gbogbo ní pé súnà sí mẹ́ẹ̀rá súnà sí mẹ́ẹ̀rá kì í sagbára ẹ lọ ka gbogbo àwọn ọ̀rọ̀ táwọn àfáàsọ nípa olùmọ̀ rárá pátápátá àrímáàmù Al-Barbahari gbà tán sọ̀rọ̀ nípa àwọn olùmọ̀ tán sọ̀rọ̀ nípa àwọn olámọ̀ tẹ̀lé àwọn àrùn àtàrù ní ká máa tẹ̀lé àwọn fíjẹ́ sí pé wọ́n máa fẹ́ sọ̀rọ̀ báyìí nǹkan báyìí Abdullah bin Mas'ud sọ nǹkan báyìí Abdullah bin Abbas sọ nǹkan báyìí lọ́wọ́ sọ lẹ́yìn tábẹ́lú wítán lẹ́yìn tí ọlọ́run àlekẹ́lá wítán ẹ̀rí gbọ́ àwọn èèyàn tó ẹgbẹ́ gbogbo tó bá ń ṣe pátápátá pẹ̀lú àfá òun wọn ò dẹ̀ ní máa já kúrò níbi báwọn ẹni àná ṣe ṣe pé orí ọ̀rọ̀ tó wà ń lẹ̀ kí ni bóòlù àwọn ẹni àná ṣe bá lò nígbà tí nǹkan bá ìṣẹ̀lẹ̀ láwùjọ wọn kì í ṣe wípé wọ́n máa máa fátó àgbàlódé àwọn ìṣẹ̀lẹ̀ ìgbàlódé àwọn nǹkan ìgbàlódé ló wọ́n wọn ò ní já ikú lẹ́yìn àwọn ẹni àná gbogbo gbà ó bá ṣe òkáyé burú tó gbogbo tó sì máa kó bànújẹ́ báwọn ni pé ah manhajù sí wá ń bẹ́ẹ̀ láwùjọ báyìí àwọn èèyàn lò báwọn sálàwù sí ń lò pẹ̀lú àwọn èèyàn báyìí máa àwọn èèyàn báwọn sálàwù sí ń rìn lórí irú àwọn alámọ̀rí báyìí bẹ́ẹ̀ láwọn ẹ̀kọ́ ṣe máa inú ọmọ kóbà ní ẹbá wọn òun yóò sì máa ga lórí ẹ̀mí wọn gbogbo gbà báwọn ni súnlọ ṣe máa dàgbàsókè báwọn ni súnmọ́dé kìí ṣe wípé

Ah, ọlọ́ọ̀bá yóò làwà ọlọ́ọ̀bá yóò làwà so ọlọ́ọ̀bá àríkẹ́lá yóò ṣe wá ní ẹni tí yóò lórí lára táwọn yóò máa mú mi tí ń lára wa ẹ̀rí pọ̀ nínú hadith anabi ní ọ̀yà al-Qur'an tí mo ní máa padà kó wá ṣùgbọ́n tí ọlọ́ọ̀bá ò kádà pé kí n padà lè débẹ̀ máa pẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àná ni àwọn nǹkan tí ẹnu ti lọ síbẹ̀ so kí nǹkan máa mẹ́rin wá láti fi gbé wọn lẹ́sẹ̀ ni so yíba yìí sẹ́ rí àwọn àfà àwọn tí wọ́n dúró tí ma nàbì sallallahu alaihi wasallam nínú hadith nàbì sallallahu alaihi wasallam tí Bukhari àti Muslim gbà wá anábì pín àwọn èèyàn mẹ́ta ó pín wọn sí mẹ́ta ní ìbámu sí ìgbà nǹkan tí wọn alábìgbé wa wá láti mà tó fi wọn wé ilẹ̀ tó gbomi dání tó mumi tó tún ní omi ní òkè táwọn èèyàn mu ẹ́ àti ilẹ̀ tó yẹ pé òun bomi dání ni kò fomi sínú àti ilẹ̀ tó yẹ pé tàmídàmí ni kò bomi dání kò fà sínú gbogbo aláti mọ́ hadithu yẹn anábìrì sàlàyé báwọn olùmọ́ṣeré ni tó yẹ àtàwọn tí wọ́n fẹ́ tẹ̀lé wọn àtàwọn tẹ̀jẹ̀ wọn burú jù lọ ẹ̀dá gbogbo eléyìí ó pọ̀ gidi gan náà wọn fẹ́ pé mo gbèrò láti mú wa ṣùgbọ́n àsìkò mi ò lè gbà mí láyè ṣùgbọ́n yìí sábà máa ń rí náà nìyẹn tòjá bá ti fẹ́ gbìyànjú láti ṣe àwọn ìfọ́síwẹ́wẹ́ àwọn ọ̀rọ̀ kan tẹ́ẹ̀kà fẹ́ máa kọjá lórí ẹ̀ ní ìkọjá bíbá pé tí wọ́n bá kọjá so ẹ ṣàfẹ́kù pé àsìkò tí ẹ fi débi àwọn kan ní so yóò pàṣọpọ̀ ṣùgbọ́n so àwọn tí ó sábà máa ń jáde báyìí ó máa ń jẹ́ bí ìpìlẹ̀ láti tàwájí láti tó tẹ̀síwájú lórí ìwádìí nípa àwọn olùlùmọ̀ tó yẹ ká gba ẹ̀sìn lọ́dọ̀ wọn afáwa ibn Sirin ó ní inna hadha al falyanzur ahadukum amman ya'khudhu dínà ṣẹ̀rí ìmọ̀ tẹ́ ń wò yìí ẹ̀sìn ni o bẹ́ẹ̀ ṣe wáyì tá a wáyì ẹ̀sìn láwákọ́ o àbí ẹ̀kọ́ ni gbogbo ẹni tẹ́yìn bá jókòó síwájú ẹ̀ tó lọ ń nítorí wípé bí ìpìlẹ̀ ibi tẹ́ bá ti mú ìmọ̀ tẹ́ bá ti mẹ́sìn bá ṣe rí bẹ́ẹ̀ ni inú ṣe rí o láwọn bá fi sọ wípé kayfa yastaqimu kayfa yastaqimu àvílú wal-'udu a'waju báwo lẹ ṣe rò wípé òjìji báwo lẹ ṣe rò fẹ́ tọ́ná nígbàtí igi tó produce òjìji yẹn gaba wọ́ sẹ́ńgé bí òjìji bá ṣe rí igi tí in tó bá produce òjìji bó bá ṣe rí bẹ́ẹ̀ òjìji lọ́sọ̀rí

kò lè ṣe ẹrẹ lẹ́kùn yẹn lára o àbẹ́yìn ti rẹ̀ lẹ́kùn tó ní kòkòrò lára rí nítorí pé ẹ̀nà tó ń tara rẹ̀ wá dẹ́ tí ò ní kòkòrò súnmọ́ lẹ́kùn rẹ̀ bá sàn sẹ́yìn ti rí wàlákín na sọ̀hí àtàtẹ̀ jìrọ́bù ṣùgbọ́n tí ó ṣẹlẹ̀ ní pé sẹ́rẹ́lẹ̀ tó ní àlàáfíà tó padà súnmọ́ lẹ́kùn òní ó padà di oníkòkòrò lára ẹ̀tí ọ̀nà yìí sáà ẹ́ fún gbogbo ìpìlẹ̀ tẹ́bá ti rí pé ó burú gan torí pé alimahu aladini khalili alimahu aladini khalilihi fàlìyànbó ahadukum man yukhalil ẹ̀sìn ọmọ èdè ni a máa wà lórí ẹ̀sìn ọ̀rẹ́ ayò rẹ ni so kẹ́ni kọ̀ọ̀kan yẹn wo ta lẹ fẹ́ mú lọ́rẹ́ ayò alimahu ma'aman ahabba tá a bá fi lè rí ọ pẹ̀lú àwọn kan ìjọ wọn nítorí pé ó tó fáwọn sálàfù láti dájọ́ sẹ́rí Sufyan Thauri ìgbà tó dé Basra lamma qadima Sufyan ath-Thawri al-Basrata wa ja'ala yanzuru ila amri Rabi' ya'ni ibn Subayh Sufyan ath-Thawri dé Basra ó wá rí pé nígbà tó dé Basra àgbàfà tí ń bẹ̀lú Basra kò náà ni Rabi' ibn Subayh àwọn èèyàn wá rí báwọn èèyàn sí ń rọ́ tẹ̀lé lẹ́yìn táwọn èèyàn ń alé táwọn èèyàn ń dàgìrì tẹ̀lé fasáàlì ọwá bèèrè lọ́wọ́ àwọn èèyàn pé ájú ṣe ìmẹ̀ ìyẹn máa ń wádìí èyàn náà ni ẹ́ kì í sí báwọn yẹn bá ṣe ń rọ́ tẹ̀lé èyàn dé ó wá bèèrè pé mọ́sáàbù wo ni mọ́sáàbù ẹ̀ tó ń tẹ̀lé ìlànà olórin àkọlù bá mọ́sáàbù ìlà súnà wọ́n ní kò ní ìlànà kan tí wọ́n yóò súnà ní ni mashallah àwọn afá òní tí gbàtàjẹ́ wọ́n máa ń dìtọ̀ lẹ́tù àwọn olú ọmọ bá sọ̀rẹ̀ wọ́n ni ààrùn kọ́dà àwọn kọ̀dàrí yà ní ọ̀há húwà mẹ́nu kọ́dàrí lòun náà sùfíànù táwọn ń ṣe méjì ẹ̀wà kọ́dárí ní ẹgbò bí tó sí mú dìtọ́nà àwọn tí ń bá ṣe kọ́ bàtà jẹ́ pé èyí e, àlàlùsúnà ní ẹ̀rìn ní pẹ̀pẹ̀ sí ó kú àwọn olóń bá ṣe torí pé sọ́rọ̀ àwọn tó ń bá ṣe àwọn òǹgẹ̀gẹ̀ ni, bó ṣe rí nìyẹn àwọn ẹyẹ tó ń bá ṣe torí pé so látara báyìí rí wọ́n kèésà àwọn tí ó máa pe àwọn èèyàn ní kéfèrí pẹ̀lú tí èdè kúfúrú sàwọn èèyàn kọ́ àdúgbò wáyé ẹ̀rkọta wọ́n ti bẹ́ sùúrù lérè àmìrù wọ́n sì wà bẹ́ ó pèrè ẹ̀bẹ́ kò pèrè ẹ̀bẹ́ èyí ti mọ̀ wáàrí àṣírí wọ́n bẹ̀ tú dáadáa sí láìpẹ́ ẹ jẹ́ káwọn tó lọ sáwọ́gídé gidi náà ni ọlọ́run má jẹ́ orí bá yìí irú àwọn ẹ̀yẹ kíyàn ká máa wò pa àwọn ẹ̀yẹ lè yọ́mọ̀ mú wọn lọ́dọ̀ wọn tọ́ka máa ranjú wọn tọ́ka máa pè gbòǹkà ní kéfèrí tọ́ máa pè gbòǹkà kéfèrí bẹ̀ẹ̀kọ́ mọ́sálásí ládùúgbò wọn nípa ní kírun bẹ́ẹ̀ hmm? àfara wọn nìkan ọgbọ́rọ̀ gbọ́n pọ̀ ládùúgbò yín dáadáa àbí ẹ̀dàkùn torí ọlọ́run ẹ̀yin ìyá yìí bàbá ẹ̀yin ẹ̀gbẹ́ yìí àbúrò ẹ̀dàkùn ẹ jìnà sí wọn o ẹlé àwọn ẹ jìnà sí wọn o kìí ṣe gbogbo ẹ̀tọ́ bá dàrú gbàsí tó gẹ́sẹ̀ tẹbá ti rẹ̀yàn tí èfi sí bí jẹun ẹ́ ọ̀rẹ́ pé ìka mẹ́ta náà ní ìka mẹ́ta gbogbo ẹ̀fúrasí o ẹ̀fúrasí gan ó sì báyìí sí so ẹ̀bá yìí sí rẹ̀yàn ẹ̀yẹ sí pé gbogbo ìgbà kìí sálámà sí yàn bẹ́ẹ̀ sálámà sí kò ní dáhùn ẹ́ bẹ́ẹ̀ sí ń pèrun kò ní bá yín kírun ẹ́ ó ti níbi tẹ́tí ń kírun fún wọn lọ́tọ̀ ẹ̀fúrasí wọn o tẹ́yìn bá jó obìnrin tẹ́ wá lọ létí ń kírun létí ò sí jú tó tó ń bojú kírun nínú lémi tí ò sóbìnrin ọkùnrin àjòjì ẹ̀dẹ̀dẹ̀ họ o àwọn obìnrin wòye sí yúkírun nínú kọ̀rọ̀ yàrá o àwọn ènìyàn o ẹ̀tẹ̀ sọ́ra dáadáa wòye sẹ́ni tí ẹ lè gbàmà lọ́dọ̀ wọn wòye sẹ́ni tí ẹ lè sọmá kò yí báyìí sí wòye sẹ́ni tí ẹ lè sọmá tẹ báyìí sí wọ́n ń fi ẹgbẹ́ sí ẹ̀sìn àbáwọn tó ń pèpè sọ́dọ̀ wọn tí wọ́n ń dìfẹ́ǹdì wọn tí wọ́n ń ṣe pọ̀ pẹ̀lú àwọn oníbídà ẹ̀jìnà sí wọn wà kí sí àti ẹ̀lì múmà lọ́dọ̀ wọn wọn tí èèyàn máa lọ́dọ̀ wọn so ẹni tí èèyàn múmà lọ́dọ̀ rẹ̀ lẹ́ntí sàlàfíà rẹ̀ yanjú kò ní bá oníbídà kò ní bá fìdígbòdì kò sì ní pé oníbídà àti èsè kèfèrí ní kèfèrí kò sì ní pé ní kèfèrí àyàfà tí mẹ́jẹ̀ ń bá pé lórí wọn so ṣí bá so yóò dẹ̀ máa ṣe ìfṣáwù sàlám yóò mọ̀ fún sálámà káàkiri sí gbogbo àwọn mùsùlùmí so ṣí bá ń ìyàwó rẹ̀ ó sì máa síjú kí ọ̀rọ̀ nínú ilé nínú ilé nígbà tí ọba sọkùnrin tí kò lẹ́tọ̀ọ́ àti rí mbẹ́ yọ máa síjú kí ọ̀rọ̀ tó ṣe báyìí sìn so kò sì ní máa pèpè sọ́dọ̀ àwọn níbi dáa tó ṣe báyìí sìn kò sì ní máa fi dígbò dí pẹ̀lú wọn so bákan náà rèé in tí ó máa lépa ní gbogbo gbà bóò ni manhaj ṣe fẹ́ lálàáfíà bóò ni sunna ṣe fẹ́ rinlẹ̀ bóò ni tàbí àwọn ẹ̀ṣẹ̀ fẹ́ lágbóòrò ìfẹ́ fàtẹ̀múlẹ̀ òní ọmọ kò ní máa máa síjú lọ síbi ìlọgbàgbára ìlọdarí ìlọsòṣèlú yóò tẹ́ pé ẹ̀sìn àtàrí àwọn yóò ti lọ bàjẹ́ sẹ̀tí ọ̀nà dáwọn ẹ̀sìn so yóò máa yóò máa sọ fún yín pé sunna ní amójútó tàbí ìbí ní kí amójútó ọ̀nà àjò ní kí amójútó ẹ máa pèpè sí kíní ọmọ pèpè sí ní ó dẹ̀ máa gbà ní ẹ̀jì ká máa pèpè sí tẹ bá ti kú lórí yẹn Allah yóò ti jórí fún yín ọlọ́run ní bí tẹ bá kú tán kí lórí tẹ̀ darí Ìlọrin o àbọ́lọ́run bí tẹ́bá kú tán kí ló ń tẹ́ àdárí ajíbẹ́sìn ọlọ́run ní bíyín lérè o nítorí ọ̀hún gbó bíyín lérè òun lẹ̀sìn yín àti inú lẹ́yìn ẹ́ ẹ̀sìn yín inú lẹ́yìn so báwo lẹ ṣe méjì sẹ́sìn sí ibi tẹ́ ṣe lágbára ti ṣe dáwà ṣe ṣe dáwà ṣe pèpè sí dáadáa ṣe tako bàjẹ́ kò tí yẹ báyìí sìn so ẹ afẹ́ lọ gba ìjọba afẹ́ gbàlú afẹ́ lọ tó kèsè afẹ́ lọ ṣe kíní kan lábẹ́ democracy ọlọ́run ní bíyín lérè yẹn o bẹ́ẹ̀ bá fẹ́ tó kèsè pẹ̀lú ṣẹ̀ríà ìsìláàmù yẹn o ó ti yẹ báyìí sìn gbogbo nǹkan ló ní lànà o báwọn sàlàfù dẹ̀ ṣe rìn nìyẹn so ọlọ́run bá yóò mú ẹnì kọ̀ọ̀kan wájú kò ní jẹ́ kí ayé gẹ̀yà kú lórí òdodo ọlọ́run bá yóò fi lílo àwa lódodo yóò jẹ́ ká lè tẹ̀lé yóò dẹ̀ fi aburú àwa ní aburú yóò jẹ́ kí a lè jìnà sí subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum ìgbẹ̀fàkùn lọ ṣẹlẹ̀ ìyẹ́ ọlọ́run máa bá sọ ìsáàtọ̀ ní ẹ̀sùn ẹ̀sùn olóhun Ờ, ờ, alhamdulillah